ṣàfàyè o ẹ̀rù ayé yí bá mi o o o o ayé yìí le o mo ráyé mo ṣàfàyè o ẹ̀rù ayé yí bá mi o o o o ayé yìí le o. Look into the mirror, tell me what you see. Different strokes for different folks. Look into the mirror, tell me what you see. Different strokes for different folks. Káwé ní báyìí ayé ṣòro. to see you ṣeré ìgbà tó pè mí tó ló ti wà around mi in fact um, èmi gan ni the right person tó yẹ kó pè. Um, ó tójọ́ mẹ́ta um, you just have to forgive me kò ṣe pé bóyá mi ò fẹ́ pé but like two years ago I know <laughs> I called then later mo wá tún gẹ̀tẹ̀ mọ́. Eh, um, mo ń wálé but ìgbà mi ti máa lé mo fẹ́ káwọn ọmọ pé mo wà around. yeah it's that good for people like you ṣe mọ̀ pé ọlọ́mọ àjàkárí kò ṣe dáadáa gbogbo nǹkan tí wàá wá ń ṣe nìyẹn wọn ò gbọdọ̀ máa mọ̀ pé <laughs> o gẹ̀tẹ̀ no it but it's true you know <laughs> yeah. so a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run all in all um, uh, this is Latoya. Wow, ah, mm. Latoya. She's one of my finest girls. How are you? I'm right. You're beautiful. Yes, she is beautiful. She is beautiful. Uh, mo mọ nǹkan like. Torí náà mo ṣe let me let me get you one of the finest. Hmm. And she's so good. Don't don't má ti a ti ẹ̀rọ. Eléyìí you lose your brain. I hope you are all right too. Because for real? with that you will lose your senses. <clears throat> when I say you believe me now, ṣé mo ti parọ́ kan fún ẹ I trust you. Yeah, yeah, yeah, darling. <laughs> you can say that again. Wow. <laughs> you don't make me. Oh. Latoya. What are you talking about? Ṣé tó yẹ kí n tún gbogbo ẹnu máa sọ̀rọ̀ ni? Orí tiẹ̀ ló ṣe wá bíbá yìí náà, ṣé mo máa mọ ọmọdé bíbá yìí tí mi bá fẹ́ kó mọ̀ yìí? Ẹ ṣe orí bí Latoya ṣe wáyé, mo mọ̀ kó máa not only that you will like her, you will fall in love with her. Ṣorí tó o bá fẹ́ ọmọ ìsílẹ̀ díẹ̀ ló máa kù. For real? I am telling you, I know what I'm saying. Eléyìí kì í ṣe ibi tẹ́yàn dé tó máa lóhun òde bẹ́ẹ̀ mọ́. This girl you so do it. Hold on eh. You just stand up. Ó ní kò dìde. Oh, let him see you. Ọjà tó pé ni ó ṣe àwọn nìyẹn gẹ́gẹ́. He turn around. Eh, no no no no no no no no kò ní lè turn. No no no please sit down darling. Come on. No kò lè má turn. O ò tí kò o lè rárá o ò tí ì nájà. O ti fojú bọ ní gbogbo aṣọ. I know she is beautiful but at least a máa báṣẹ́ débi kan kó tó wo gbogbo ẹ̀ náà nà o lè má o lè má pè wá náà at the end of the day. Name a price. Um, for her she will name a price but for me ṣáfẹ́mi ni wọ́n ẹ̀ kébì máa bá tèmi lọ. a million dollar or naira. báwo ṣe máa sọ pé kó fún mi one million dollar tí wọn ṣe lè tó yẹn tó <laughs> wà fún mi ní one million naira kébì máa bá tèmi. abi abi I trust you. yes I do everybody likes money. okay I'll give five hundred thousand naira. but it's okay orí pé mi ò ṣàgídí torí mo mọ̀ pọ́jà pọ̀ nílẹ̀ tó ń rà ẹ̀jẹ̀ lé ìwọ̀n gan-an ẹ̀jẹ̀ lé ìwọ̀n. under same account. Uh, yes yes thank you darling eh, Latoya yes, I'm leaving you here now okay. uh, so don't worry he's a gentleman kò ń ṣe ẹni tó máa fún ẹ ní wàhálà rárá but I want you to give him everything. yeah. Mm-hmm. okay. ẹ kò pè kò pè mí tí bá ti ṣe tán. máa rí máa send owó ẹ sí account. Mm. Eh, okay, okay, then surprise. Right. Just do it. Eh, kò sí wàhálà. On. All right. Wow. You are. Oh. How far? Eh, my, my girl is very soon. Ṣé àwọn kò mi fẹ́ lè ní? Ẹ mú mọ̀ bọ́ mo ilé ìwà ń pẹ́ náà ní mo lè ẹ̀kọ́ lọ́mọ báwo ti wà látàárọ̀ sí wàhálà ẹ jẹ́ kí wọ́n ní mọ́tò máa tún. má yẹ kó dájú bẹ́ẹ̀ ọmọ yẹn mo rí pé torí tiẹ̀ ló wà lápá bí wọn náà gbé kùkù díẹ̀ díẹ̀ o ṣáà mọ̀ tó ń ga sókè díẹ̀ ọ̀rẹ́ ẹ̀ báwo ni ṣé iṣẹ́ mo mọ ọkọ tẹ́bí bọ́dì fẹ́ má yẹ kí n pè ẹ́ kó tó fi ránṣẹ́ o mi fẹ́ wàhálà o. Thank you. So should we go inside? Just calm down. Come on, don't be in a rush. I'm gonna make you know who I am. I'm gonna make her feel real like a woman, you know what I mean? I'm gonna pound her like that, that, mmm. You're gonna release those joys like, like watermelon joys. I love that. ẹjọ́ mi ò kọ́kọ́. ìwọ ọlọ ọlọ ọlọ ń mú information company ọlọ ń ta fáwọn competitors àbí. ẹ ẹ yọ ẹ lọ àwọn òṣìṣẹ́ ọ. ilé ò ní kan ṣe o àbá tó waste lẹ́yìn o. ló ṣe ló kí ló ṣe tó fẹ́ fáìmù ẹ̀jẹ̀ lórí tó kàn ń fìrà ìjìyà for nothing nǹkan tá a nídìí nǹkan tó simple nìyẹn kan sọ fún wa kálẹ̀ má bá tiwa lọ. kí ló ń sọ àdìsọ́ máa já àbò. tí wọ́n tẹ́wọ́ tẹ́wọ́ bẹ́ẹ̀ parí kọ́kẹ́ parí bẹ́ẹ̀ parí tí wọ́n sọ fún ikọ́ náà sí ẹ máa parí lọ́ọ̀rì sọ ẹ kú parí kí n máa gbé information lọ ah mo ní bẹ́ẹ̀ bọ́ kọ́kẹ́ bẹ́ẹ̀ parí ah ọ̀wá dé nǹkan tẹ́gbẹ́ ẹ̀rọ ẹ̀rí. wẹ̀rẹ̀ yóò ní jẹ́ wọn. ọmọ nǹkan kí ká gbọ́ tí a mọ̀. báwo ni kò máa ṣe wọ. wetin you dey try o fẹ́ escape o fẹ́ escape. hello baba baba yóò fẹ́ jẹ́ Yeah, well, I'll be back pẹ̀lú ẹ. Okay, can face the speaker. All right. Shut up! Agbaje Lola. Fair proof stubborn, right? Ọwọ́ ìzùmí ń jẹ́ kí n mọ̀ information tó wà lọ́wọ́ ẹ̀ ò fẹ́ fi sílẹ̀ fún wa àbí. mo fẹ́ kó mọ̀ pé. ó mú information company tí wọ́n ń bá ṣiṣẹ́ àwọn tí wọ́n ń bá ṣiṣẹ́ ó dẹ̀ lọ ń tà fún àwọn competitors company yẹn. that's not too good. tí o bá kọ̀ jẹ́ kí information yẹn dé ọ̀dọ̀ tiwa ń bì. a lè o hmm, a lè gan ni o when you are fourteen years old you are a very stubborn boy yes. by force náà ṣe jẹ́ kó lọ sí ló ṣe lọ sí school torí ó fẹ́ lọ. at the end of the day pàtó jáde. you still refused to continue your education. Then your mother cried, cried, cried, cried, suffered. She suffered and cried and cried and cried before you attempted university education. You went to University of Illinois. I know. You got married. As it is now, your wife is uh, five months pregnant. Your mother suffered a lot. Yes. And you have two siblings, you know, àwọn àbúrò ẹ̀ méjì kan tún wà tí ìyà ń jẹ wọ́n gan. Ìkan ń gbé ní ọ̀dọ̀ mọ́mì yìí ń bẹ̀ yẹn, ìkan Yes, yes. <laughs> Àfi nǹkan tí mi ò bá money, mọ̀ ni mi ò ní mọ̀. Ètí money. So now bone of contention is this if you don't pass that information to us màmá yẹn tó sọ́fà yẹn will die. àbúrò ẹ̀ tó wà lọ́dọ̀ yín bẹ̀ yẹn lọ́dọ̀ ati yẹn àti they will die. at the end of the day ìyàwó ẹ̀ tó wà five months pregnant here. èmi ni màá ṣiṣẹ́ be fún adẹ̀ bí ọmọ yẹn lóṣù márùn-ún. At the end of the day, I will get you arrested and I will make sure I pluck out your eyes so that you and I will never see again in life. Good night. What is the password? Sọ̀rọ̀! Ah, What is the password? Oh, yeah. oh no ẹ̀rín odò ẹ̀rín ó yẹ tí mi lè jẹ́ máa lọ ẹ̀kọ́ tí ẹ̀kọ́ bá mi wá ẹ̀kọ́ sí owó fún owó fún mi. mo lo forúkọ sílẹ̀ tó ń jẹ́ gbàrà mọ́ sí. ẹ̀tí mi ẹ̀tí mi jẹ́ máa lọ ẹ̀kọ́. Ani mo na dun du ẹ. my promises èmi kọ́ ni màá pa ẹ́. ẹ kí pa ẹ. no kill ló máa ń ṣe èèyàn ọkùnrin generally they máa ń stubborn because I don't understand you nǹkan tẹ́ bá máa ṣe last last ó ṣe wọn máa fọ́ọ̀sì yín wọn máa fọ́ọ̀sì yín wọn máa fọ́ọ̀sì yín now àti ń bẹ sọ kíní látàárọ̀ àti ń bẹ sọ àti ń bẹ sọ àti ń bẹ sọ ò ń ṣàgídí. náà kí ló take it. That is so kí nǹkan tá a nídìí information I need nídìí látàárọ̀ kí ni nǹkan tó take ẹ láti sọ fún wa látàárọ̀. I said keep quiet. wọ́n bẹ̀rẹ̀ sí ní wàhálà ọ̀bẹ̀ sí stress wa unnecessarily ní wàrà tó bá ní opportunity láti tún ayé ẹ̀ wá wà á máa gbọ́ràn once wà á máa tẹ̀lé instruction once wà á máa ti sọ fún ẹ pé kókó ṣe nǹkan báyìí once wà á ṣe. Oh baby, what's good? Ṣé wà pa? but on a norm go time olúwa kúrò bẹ̀rẹ̀ on a norm. no mo ń sọ pé tó bá lọ ṣe tó ń print ẹ̀ like ọ̀la thursday what time ló máa kúrò. ọmọ yẹn kò kúrò ní àbúrọ̀lẹ́. ìrọ̀lẹ́ that's cool that's fine that's fine tabati kúrò bí a máa you know just go and enjoy ourselves like of course. Oh ah uh ah -uh, you know now. <gasps> you trust me ah, that's why i'm confirm. Wow, that's nice. Ní gàrọ̀. come out of the pool. Yes, Akamuyi. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ah, ah. Ah, Kí ló dé? Yeah, what's good? What's good? I'm a quick go Okay. Okay. Chill, chill, chill, chill, Take it easy now. I mean, guys, you gotta relax. See, after Baba get cashed out, he leave. I'm a large, let's see, Dubai. Come on, come on, come on. Amanda Selassie Emily to tell. Are you going together, ladies? To shut down. Oh, like seriously, I can't wait. I can't wait. Hey, hey, hey, wait, wait. But who they bring this guy? Come. Jibo Olongbe. Jibo Olongbe. Jẹ́ kó mọ̀ kan. Èmi ò ní ráyè. Èmi àti bèbí. Ọmọ wà ní Oriental. àpilẹ̀ owó owó ẹ̀ máa lọ rántí. oya bẹ́ẹ̀ni balasi àgbà. alaye ìjọ jẹ́ ká gbọ́ gọ́gù ọ̀rọ̀ wo là ń sọ ní sùúrù. o ti rin kì í ẹ chill. gọ́gù ọ̀fọ̀ náà. ìyá àti nàpá ọ̀fọ̀. kí ló ń ṣẹlẹ̀ báwo ni díìrì yẹn. yà mo ti hack méjì nínú àkáǹtì mẹ́tẹ̀ẹ̀ta tó fún mi. Ọlọ́run aṣẹ́gun. ọ̀rẹ́ kí ni reason tó fi ní láti parọ́ fún mi. ó sọ fún mi ní pé iye báyìí ló wà nínú àkáǹtì. ìgbà tí màá wo ọ̀tọ̀ ni tí mo bá tí náà bá loyalty is key o ò lóyà náà mi ní o ní any reason láti parọ́ fún mi. mi ò I did not actually I just wanted you to find out yourself. I wanted to see if you are really a good actor. But nisin ti o ti uncover pe na foreign account. Eh na wa kan ṣe normal normal náà ni. Your ten percent ẹ kò dẹ̀ rẹ̀ the remaining ninety percent for the other. Wọ́n <laughs> ṣorí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ìyẹn náà ò wá straightforward pẹ̀lú ẹ̀. Foreign account ni fine but àwọn FBI ló encrypt account ẹ̀ no no no no no chill chill chill wọ́n the flag account yẹn adi dey clean jọ ah. ọmọ flag ẹ. mo ní láti mo ní lati, lo àwọn àwọn tools mi tó yẹ pé ọ̀nì norms bá fẹ́ fi ṣiṣẹ́ mẹ́wàá máa lo máa lo mo ní láti lo fún odidi iṣẹ́ kan. ẹ mo mọ̀ pé FBI máa flag ó possible con flag account yẹn but the thing is ah, you are a very crazy hacker you are the best hacker I've ever met in my whole life. mo ti ń ṣiṣẹ́ yìí mo ti ń tẹ̀ ká mi ìrírí wákàtí ti yẹ i know say o wà ń bẹ hundred percent ní gọ́gù torí ẹ̀ ni mo ṣe máa ń gbéṣẹ́ fún yẹn you know now this, in this business loyalty is the key we, we have see we have held up our own part of the deal okay. now it is your own time yes, sure. to run your own thing. confam confam ṣe bó ṣe máa ṣe as usual just send the ninety percent and everybody will go home happy. Yes, bàbá dem bàbá ma ṣe another business so adé ma mú kọ́tà ma ṣe àbí. ẹ ẹ na so bó bá ṣe another business bá ṣe ní foreign account bẹ́ẹ̀ yẹn a máa wà lórí agreement o ti yẹ. It could be 15%, it could be, you know. Uh-huh. But this one, just do it as usual. But for the stress and everything, I think we will shoot up for me. I mean, about 10% more. 25% more back. Hello, hello, Gagu, Gagu. Ó máa dọ̀ ṣẹlẹ̀. Sórí bóyá sọ yẹn kò lè work bẹ́ẹ̀, ṣó ti Ah, oh, lè ṣe nǹkan báyẹn náà Ah, tó bá kọjá yìí ọmọ kan máa mú ẹbí àǹkárá ni o. Tábà máa ṣe mí, so màá lè fún ẹ ní room láti pàrọ̀ mi fún mi àbí. Ó disrespect me already as soon as tọwọ́ yẹn bá ti wọlé máa yọ cut mi kún bẹ́ẹ̀ twenty five percent dem ma send fifty percent tó bá kù you know me now you know say nobody dey step on my toes now anybody wey step on my toes you know say you are gonna be a dead meat now you know me now ibi tí ẹ kùn mi bá pa jàǹjà sí ẹnìkan kẹlẹkọ tó bá tó bá kàn lọ cross ẹ lásán you know now ó mọ̀ kó máa ó máa dẹran. Tinubu stop it. ṣé ìgbàgbé ló ṣajá ajá ò dákìní ẹ̀ ìgbàgbé ló ṣe ẹṣin ẹṣin ò níwò ìgbàgbé ló ṣe pẹ́pẹ́yẹ tí ó fi dúró kí Elédùmarè yẹ ẹsẹ̀ ṣọmọ tó ń bá sọ̀rọ̀ ṣó ti gbàgbé ni gọ́gù ló ń bá sọ̀rọ̀ igun ogun tó ṣe lọ́jọ́ kìnnà ló pa lórí àkàlà àwọn òbò tó ṣe lọ́jọ́ kìnnà ló yẹ gẹ́gẹ́ lọ́rùn tó bá ṣe wàá dán tán ẹni tó bá juni ló lè juni nù wéwèrè ni ẹni tó bá juni ló lè juni pa ó lè juni sọnù I can ruin you. Adé can fix it. Don't make me do that. Good day. Gọ́gùn. Wàláì, this guy don cut. Hello. O ti cut, o ti cut fọ. Gógùn Oh my God. Ayé ma bàjẹ́ gógùn àwọn kí. Gógùn dọ́kọ̀ ọ̀la àwọn tẹ́ wọ́n gọ́gù yẹn. ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà guy i dey tell you Allah o máa ń ṣe you see. most of fún want share me. You ń ṣe mi o mọ̀ kọ́ tó o máa rẹ̀ ṣẹlẹ̀ sórí mo sọ fún ẹ fọ́ọ̀sì tí mo ti ní bọ̀bọ̀ mo ní bàbá yẹn wà competent irú gọ́gù yẹn ọmọ ìrẹ́pẹ̀ tí aṣọ yẹn gọ́gù ló wá sọ fún àpò ọmọdé sínú àkáǹtì tòun which kind of level be that go? God will don price you must pay if God gọ́gù no wan pay you no go price. ah na so ṣe confam ṣe confirm inú ń bí mi ẹ̀jẹ̀ mi dẹ̀ ń ah! wú ọmọ. alaye alaye ebi ti sọ fún mi tẹ́lẹ̀ ẹ sọ fún yàrá ìyá ẹ tó bá ti ń gbé uber tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò ní uber mọ̀ kí lọ gbé bí àti ká máa gbé uber tiwa. Ah! wẹ́wẹ́ ní sílẹ̀ àbúrò gógùn dey mad dey sọ fún gógùn bí àwọn kí náà wọ́n ah, lè ṣe bọ̀dà. ẹyin ká ṣe lè gógùn àwọn jẹ́ gógùn tó tẹ̀ pariwo. sórí kẹsí gógùn náà yẹn oṣù ọ̀fẹ́ mi ìkè ni ó ṣàṣorí náà wò ni ó yẹ lè mú náà. òun náà láìkí ṣọ̀pọ̀n náà because ó mọ̀ pé tí ṣọ̀pọ̀n náà bá bínú yálà kú bàbá yálà yálà yálà yálà yálà kò nẹ́bù tó máa fún ṣọ̀pọ̀n náà kí nò. ènìyàn ló kẹ́sìn lóró ẹ̀sìn ò déédéé máa jà ilé ayé asán ayé àwa ìlọ course. Do you have a visitor? Visitor? How do you mean? Bag of Okay, are you are you saying she went shopping or what? So because I had short time, can do me. No. No problem. No, no, no, no. Calm down. That's my bag. Your bag. Yeah. Kí ló wà náà? Kí ló fi <laughs> It's my bag. You're my kind of woman, okay? And I want you for God. I want to keep you as my woman. I still don't believe you because bag will be on here. So what are you doing? What is inside? It's my bag! Okay, if it is not your girlfriend's bag, or your wife's bag, let me see. Can I trust you? Sure. You can. Can I really trust you, baby? Yes, you can trust me. Okay. Yeah. <clears throat> What is this? <laughs> this is gold. Raw gold. Gold. But this is gold. <laughs> yes, this is gold. This is what I call block gold. From this, you get one million or billion of this. Okay. <laughs> Each of this costs 12 million. 12 million naira. Yeah. You know what? Um, baby, wait. How many pieces do you have in there? I'm not gonna tell you. I tell me. No. Okay. So. I've got 10 pieces. You know what? Back in the United States, all I want Nigerian government official come to Mumbai deal. Remember on small way was in Nigeria. Okay. Hmm? So ten pieces is like um one twenty. That is a problem. Yeah. Let's say yeah. Let's say yeah. Um, don't go here. No. Just don't touch it. I promise. Let me tell you one secret. If they touch this, oh, more can touch it. If you're caught, security by legal. If you're caught, you'll be killed. What a dastardly sí She lára. Ṣé mo kọ́ tó ń pè tó máa ń rún bí kúkú tó jọ́nà ni your body ain't gonna be found. mo wáyé mo ṣàfàyè o ẹrù ayé yí bá mi o. What, what are you trying to do? Do you know what you're For real? Sure. Ah, àwọn òyìnbó ṣá. Look at, look, look. Ah, oh, eh, Madalyn, báwo ni outing yín lánàá? information lásán la máa lọ extract um. but then we fixed everybody to am pata. trust you i trust you that that was good. ìwọ kọ báwo ni yahoo ti rẹ. Ah, mine was very smooth but um, it could have been of a better news tó bá jẹ́ wípé mo wọlé tán bí mo ṣe wọlé díẹ̀ yẹn um, actually there's this guy tó ṣẹ̀ṣẹ̀ dé láti America hmm. wàá mọ̀ tó bá rí bó ṣẹ̀ dé láti America ni kò nídìí kan sọ fún yàn pé ó wà lára ẹ̀ mo ti rí àwọn súrà kan mo fi mo ṣèṣirò gbogbo àwọn nǹkan kan lára ẹ̀ mo ní bọ̀bọ̀ yìí ó wà lọ́wọ́ ilé mo á wò pé tí bá ní kí n lọ ṣiṣẹ́ yẹn fún mi kọ́ká má lọ tètè ká mo kàn wò pé làtóyà mo á wò pé kóun wọlé síbẹ̀ kó lọ fi mú fínfínfínfínfín nínú tó bá dé wàá padà dé àwa mo bá ṣe máa mu. Oh, talk of the devil. Hi, darling. Mommy. Eh? Hey babe. Fine. Pẹ̀lẹ́. Ilé ìtẹ́ ọkọ àti ìyàwó jókòó bá ilé. Àwọn interest ní ìyàbí kò gbà tí ó dàbí pé kò release much fún wa So dad, what's up? Ibi tẹ lọ fix. Fixed. Did you hear that? Fixed. fixed. I like that. <laughs> you, did you get that? Fixed. <laughs> Mom, Bobo, Kúnlé, you share it kìlọ̀ ṣe. Tó ṣe à ń sọ fún Oh my God. Dad. Yeah. That guy is loaded. Ah, mọ́mí ẹ̀ sọ bẹ́ẹ̀ sí. That guy is loaded. Màmá ẹ̀ sọ bẹ́ẹ̀ sí. Ẹ wo, the thing is, I saw gold. Àti mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé à ah, kí leléyìí kìí sọ, acted as if mi ò mọ̀ nǹkan tó jẹ́ ṣe understand. Ló bá ní à pé gold ni o, raw gold, ó ń bá àwọn government officials ṣiṣẹ́ dáàdì. Oh my God! Mm-hmm. Ó ní per one is twelve million naira. Twelve million. I saw ten pieces twelve. That's one twenty million. Did you say one twenty million, Daddy? Yes. One twenty million. Ah. So, Daddy, that guy needs to be fixed. Yeah. But, but, yeah. Mom, Dad, the issue that my name security being hmm. it's gone. Mm. It's to be what am I even saying? We have Gogo. Yeah. We have Gogo in the house, so it's not to be hard. Yeah, Gogo can fix. Yeah, Gogo is here abiamu ni dọkọ ọmọ ẹ kó má tàtí rẹ. ọpọlọ ayé jẹ ìbàjẹ́ ọṣọ máa pòwe lójú àgbà tàtí wèrè kọ́ tètí wèrè ni kí lè wo rakati ẹ̀ ní ṣe pẹ̀lú ntàǹsán ó ń pòwe lójú àgbàlagbà oníbàjẹ́ ra. dad mom ẹtọ ya ẹtọ mo gbọ́dọ̀ ń porú kọ mi wọn àwọn òǹkùnrin láti yọjú sí i. wọn ń porí ilẹ̀ rẹ̀. ṣé kò sí kí ni gọ́ọ̀gù lè ṣe fún yín ẹ ṣáà mọ̀ wípé èmi ò kí n ṣe ògbóǹtarìgì bíi ti dárí mi ò dẹ̀ kí n ṣe runs bíi ti mom àti latoya but if you want to use google google is there so tó wá jẹ́ pé kà ń sọ̀rọ̀ lórí metago à ń sọ̀rọ̀ lórí ocl hashcat à ń sọ̀rọ̀ lórí eh, security password breaker google is there. point of correction my wife does not do wrongs. ouch ó máa ń fix àwọn obìnrin fáwọn ọkùnrin. I'm sorry, fix it. did you did you did you hear that? <laughs> Ìwọ̀n yìí lè bu àgbà. Yes na, runs kẹ̀. Orí ẹ̀mí ìgbẹ́ pẹ̀. <laughs> So if you want to use the brain dad, you got to pay for it. Torí ọgbọ́n ni la fi ń tolé, ìmọ̀ràn ọkàn la fi ń tọ̀ dẹ̀dẹ̀, làákàyè tó péye òun la fi ń tolú. So now any deal tí bá ti ṣe ń sìn twenty five percent deal or no deal. Okay. 25, I'm not doing anything. Wait, wait, let's talk about it. If it is a deal, mm. say aye. If it is not, say nay. Nay. nay. I Nay, ah, I. Ah, ah. Kí ló ṣẹlẹ̀? Gbọ́gbẹ́ni dọ́jọ́ kẹjàre, iṣẹ́ ta fẹ́ ṣe àwa gan ṣì ń wo bá ṣe máa look into the plans and all that a máa fi ṣe tó bá tiẹ̀ wá dẹ̀ jáde tó bá sọ pé òkè iye báyìí ló fẹ́ gbà á wá look into it pé òkè eh, bóyá kìíní ah ọmọ let's get to the bridge before we cross it. àbí na twenty five is too much. then i'm not doing i'm not doing then. you will do and do and do again and again and again. máa gbàgbọ́ lójú àpín. you will do and redo. It's my doing. Is it your doing? You will do. It's do. our doing. Oh, do and redo. What did you say? wọ́n fowó ṣe ẹ ní. n ta sí i rò tí bẹ twenty five òun náà ti ọjọ́ ẹ̀ lọ fi ara ṣe wá. different strokes for different folks. Look into the mirror, tell me what you see. Different strokes for different folks. Káwé ní báyìí o, ayé ṣòro. ń fojú dẹkùn kí lajá lè fẹkùn ṣe ènìyàn ló kẹ́sí. Hello, good day. How are you? Yeah. Mm, I don't need anything for now. Mm. I'll call you when I'm ready. All right. Mm-hmm. Alpha. Mm, mm, mm, mm. Just look mom you know that's not possible mo lè slow mo mọ̀ tí mo ń ṣe. àdè tí ìwà débẹ̀ you látàárọ̀ dáàdi ẹ̀ ti rí ṣá. you orí kìíní kan. mọ. ẹ sọrí títí ẹ náà ni mo ń stop it. Are you there? I'm here. Okay. Stay put. Yeah. It's a blind system come around. You can go now. Good. That means the coast is clear. I'm set to go now. Okay? Mm cctv camera méjì òṣìṣẹ́ lókè àti penthouse ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan kan sí torí tí n bá ṣẹlẹ̀ mẹ́ẹ̀ èmi lè máa hold responsible. láti gbà wo ló ti notice. mo ṣe notice ẹ ní òru àná mọ́júmọ́ rẹ. alright màá ní káwọn engineers nǹkan wá check ẹ wá wá nǹkan tó máa ṣe sí. then àwọn ibì kan wà tí ò sí camera store àti back door á ní láti ṣe nǹkan kan sí o because ẹni tó bá wọnú store tó bá gbé nǹkan ó lè gba back door yẹn jáde tèmi ò dẹ̀ rí mi bíi ẹnu ọ̀dẹ̀ mọ̀ pé tẹ́ni tí bá ṣẹlẹ̀ mi lẹ́ máa hold responsible fún so we just need to do something. kò sí wàhálà màá jẹ́ káwọn management mọ̀ nípa so. wá wà nǹkan tó máa ṣe sí. àwọn girls tó wà ní kitchen mo ń suspect bí wọ́n ṣe nǹkan kan. wọ́n mi tí find out mo fẹ́ mú wọn níbi tí ẹ̀kìn ti mú wọn then i will get back to you mo kàn ní kí n carry her along then kó máa di pé bí a mú orí nǹkan mi fi tó yín létí all right shall àwọn findings ẹ kò jẹ́ kí n but whatever it is we what's find out Shall àjẹ́ kí n okay no problem. then ọ̀rọ̀ ìyàwó ẹ̀ báwo lè ṣe ṣe sí. Hmm. ọ̀gá mi máa ti gba kámú tèmi àwọn bọ́ọ̀rọ̀ ẹ̀yin obìnrin ṣe máa ń rí mo dẹ̀ ti gbà pẹ́pọ́ yọ ọjọ́ kan wọn náà kó sí inú á change. wo advice mi kọ́ máa fún yín pé o máa ní sùúrù gidi kan because ọ̀rọ̀ obìnrin gba sùúrù lóòótọ́ wọ́n máa tìyàn tìyàn tìyàn tìyàn títí títí títí èèyàn máa fẹ́ ṣìwàwò but ó máa ní sùúrù gidi gan relationship àti marriage ó take a lot of understanding ṣe understand nǹkan tí mo sọ ọlọ́run adé kọ ẹ̀ mọ̀ ṣe. pushing pushing ti yẹn jù bẹ́ẹ̀ lọ mo kàn ń kàn ń fara dà ní. ọ̀rọ̀ obìnrin gbà sùn. ọlọ́run kò sínú. àmín it's alright. Mm tí àwa náà fi débi báyìí olóò blọọkì ẹlẹ́ẹ̀kan mo rojú mi àbí. Hmm. bá a sọ fọ́kọ mi kúkú iṣẹ́ o máa fi kíní yẹn sọ. that's not possible. Gogo. Daddy. Electronic door. to open it from inside for me. Yeah. Wow. I thought you were saying that's not a problem. Oh yes, yes, from inside. Thank you. Yeah, my physicality bring admission. Oh yes, I see. Ayé yìí le o. Oh, oh, oh, Look into the mirror. Go. Tell me what okay. you see. Yes. Good day, my brother. Who are you? I am the I How did Amna help you? What you what you think? Ah! If you make any move, I just kill you. you think I'm a fool. you think I'm a fool. I just shot the only bullet that was there. Okay? <laughs> what you want, man? Like the money, man. Why, why, why did you kill her? You just did, man! No, you killed the girl with you. No, you did, man. Just, no, just did it, man. You're a murderer, man. Oh, fucking hell, man. <laughs> You it to me. You have your fingerprint on there. <laughs> now, to business. You have gold in that bag there. Gold? Gold. <laughs> don't just, don't lie, please. Ẹ̀gbọ́n ẹ̀, ṣẹ̀gbọ́n ẹ̀. Ṣẹ̀gbọ́n ẹ̀, I have never been your ẹ̀gbọ́n. I will never be your ẹ̀gbọ́n. I'm not your ẹ̀gbọ́n. Okay? Now pick that bag. Pick it! Pick it! Pick your bag! Don't do this to me, man. Nine. I'm your brother, man. Come eight, on, man. Seven. Six. Now put the gun inside. Put that gun inside. <laughs> put it there. Oh. Nine, eight, seven, six, five, four. <laughs> Good. You're a good boy, you know. Now, Shuariba again, you will carry it and escort me outside with laughter. If you make any wrong move, you and I will die because I'm here wired. Yeah. Yes. Yes. <laughs> Come on, corporate man. Let's do shit, man. Let's do business, If you tell me about corporate, I'll blow your head. Think I'm joking here. Hey, Josiah. Let's go, let's go, come on. Come on, pick it up, pick it up. Don't make any wrong move. I told you. I'm here. Two of us will die. I have 10 minutes. It will work in the next 10 minutes. If you make any move, we'll both die, okay? We'll both die. You want to die? Today? No, sir. You want to die now? No. Good. Stop shaking. Come on, let's go ajá ń fojú dẹkùn. o rántí o yà rántí rọ́sẹ̀ ẹ rọ́sẹ̀ ṣé wọ́n gbé rọ́sẹ̀ ní Texas ló fọ́ nìkan wọ́n wá tí ẹ kí lórúkọ ẹ dàíwì ọmọ fẹ́ ọmọ kan náà tó ṣàǹṣe tó in fact the, the, the way things are tí yóò bá ṣọ́ra because ṣùgbọ́n pé wẹ́dà bẹ̀yẹ̀ bíi wẹ́dà nàìjíríà ló ṣe rí gbogbo ẹ̀ ò ní mọ̀ pé kì í ṣe nàìjà ló wà jẹ́ ká rìn ìrìn náà ò ní mọ̀ pé kì í ṣe nàìjà ló wà because òòrùn yọ ní táìmù ẹ̀ òtútù yẹn ò pọ̀ ju bí àwọn states tó kù ní easy lè ọ dé sí gbogbo because gbogbo ẹ dàbí naija náà ní orúkọ rẹ mo eh, sí gbogbo ẹ jọ àwọn èmi dẹ̀ láìpẹ́ ẹ̀ láìpẹ́ ẹ̀ fún mi because everything is in order everything mo mọ ojú ẹ wọ my dear I'll see you later. Eh? gbogbo ẹ dùn gan everything is just in order kò dàbí. Because where is your security? What happened, sir? I was just being robbed. How come? I was, I was robbed of a, a good what? Five million dollars. Oh, sir, sir, but any at all, to just shower that. Ẹjọ́ rẹ̀ rìn. Were you blind? Can't you see I was wired? Oh. I was fully wired. Oh. I'm a blue. Where is your security? Security. Security! <laughs> Give me a phone! Give me a phone! Give me a phone! Phone! No. Pick your phone. hello, hello. You know, you know, do, do you know what? I'm just being robbed. Hey. Hey. I'm for real, I'm just being robbed. Yes, I'm still at the hotel. Come right now. Yes, at the hotel. Ah, fuck! Come over here. She was. What happened? She was murdered here. You don't know, more my essay. Brother, my is right here, man. Wọ́n ti gbọ́mọ lọ́mọ Wọ́n ti gbọ́mọ lọ́mọ Wọ́n ti gbọ́mọ lọ́mọ Ẹ but sir, according to àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀, wọ́n ní wọ́n rí ẹni ọ̀pẹ̀sìn kó wọ náà. They are crazy. Them was wired. Hold on, hold on, hold on. Ẹyin sùúrù nínú ilé. Ẹyin sùúrù sí. Joe. Kò sẹ́ni tì nínú ilé náà. That is blood, man. I thought I was in Christ That's blood. She was killed right here, Latoya was killed right in my face. She was killed. If you judge me, Latoya, Latoya. Oh, Eje, that's blood. I'm not crazy. Mo ya wèrè náà. Ah, ah, ah, ah, ah, ah, ah. Sir, catch up, Lele yìí. Eléyìí ò kì í ṣẹ̀jẹ̀ sir. No, no. Catch up, Lele tèmi ti bá mi he's was a set up. ok okay, ẹ eh, hold on As sọ fún wa wípé wọ́n gbé gold yìí. yes. ṣe bá check cctv ààrẹ ní tì náà. ah Letitia was involved she's a bitch she's a bitch Yes, she's a bitch aṣọ wo ni she set me up. but a béèrè lọ́wọ́ àwọn tó ń ṣiṣẹ́ lóòótọ́ sà wọ́n láwọn ò rí anything strange now. of course bẹ́ẹ̀ ni. sir sir I, I don't I don't understand. Ah, ayé mi ti bàjẹ́ she killed me oh, Joe help me out you know I'm gonna be killed I don't want to be killed please. ẹ wo ẹ wo èèyàn tẹ ní pé wọ́n pa òun rè look at everywhere mo ti wo everywhere mo ò rẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wọn ò pààyàn síbí náà. Joe, Joe, yes. Joe, I'm gonna be killed. I'm no, gonna sir, be killed. sir. I'm gonna be killed, my God. <laughs> Latoya, ah, ah. Nǹkan tí mo jẹ mo jẹ padà pa I was only being good. Mo kàn ṣe dáadáa ah, No, it wasn't a dream. It wasn't a dream. The man came in from here. What <laughs> about it? What do you mean? ojú kòkòrò dá nǹkan kan ìtẹ́lọ́rùn ló la yéyeyeye ẹ jẹ́ ká nítẹ́lọ́rùn o ìtẹ́lọ́rùn bàbá ìwà o. Sir, as the security head of this company, I discovered a quick see any robbery to take place. And this is our CCTV expert. Please, can you shed more light on this? Um, but I'm go through the database wa. Kò fún mi ní any sign nípa ọkùnrin ọ̀kan àbóbìnrin ọ̀kan wọnú ibi to dẹ̀ jáde for the last twenty four hours. But the thing is ìgbà tí màní ẹ wọlé mo wà níbẹ̀ yẹn náà welcome wọn but the next thing to máa rí ni àwọn àti wọn dìjọ bọ́ síta wọ́n ṣàwàdà wọ́n rẹ́rìn-ín I thought they are friends because they are really laughing Don't boss it at all. I don't know. even sef position only late. then èmi ni mo attend sí wọn àwọn náà dé attend sí mi nicely no sir bí everything ṣe rí sìn a ní láti fún wọn ọ̀gá ní report but àìtí mọ nǹkan tá a máa sọ fún wọn. àwọn information tá a bá gather bí náà la máa tẹ́ńdà tá a bá ti dé ọ́fíìsì ṣé you understand. ìrẹ́jọ́ sir how long ló ti mọ̀ mí. five years now. we've been working together for over five years and you Kenny we've been together for at least three years now ṣe gbọ́ kàtìkàtì lẹ́nu mi rí I told you guys that I was robbed I was robbed ẹ̀ẹ́dẹ̀ gbà mí gbọ́ ṣe rò pé mo ya wèrè ni but no problem káyọ̀ kò rí pé you too said ẹ rí ọkùnrin tó wọlé right tí màá tẹjọ jáde tàjọ ń rẹ́rìn <laughs> then the head of security personnel and the CCTV experts ẹ̀yin ò rẹ́ni fin lórí cctv yín. sir ẹ kò yẹ pé bóyá i believe yín but ẹ̀yin náà wo bí ọ̀rọ̀ yẹn ṣe rí so àwa náà ní láti you know a ní láti wo ọ̀rọ̀ yẹn dáadáa so that we can balance the equation sir. no problem. sorry sir. but if anything happens to me ọrùn gbogbo yín ni mo wà. security camera. yes ó possible but ẹni tó bá máa system yẹn ó máa jẹ́yàn kan tó smart gidi gan and orderly take bí two weeks kó tiẹ̀ tó lè access system yẹn yes. mo n the first thing that ni láti ṣe change sin ni pé a ní láti wá bá keep going. ẹ àwọn people yìí wọ́n á wá gold yìí títí títí wọ́n á wá black market because this is huge. Yeah, this is huge yes, yes. I mean we are talking about one hundred twenty million. it's big we need to do something to you dad. okay okay ibo la fẹ́ kó lọ báyìí sí ibo ni báwo la ṣe fẹ́ ṣe because obviously we can't keep it like this. Um, mom. Yeah. mo feel pé ká gbé lọ sí bank what do you think. bank. I think bank is the right place because there's no way you take it to the bank and people will not raise eyebrow. Eh. I think Uma was wà save am Uma work Sherry rí ah, nǹkan tí máa ṣe ni pé ṣe ó máa ń ná àwọn very very rigid wọn fẹ́ káwọn family members àbáwọn èèyàn mọ̀ nǹkan táwọn ní ọmọ ní deposit box Sherry, èyí sọ nǹkan tí màá i will hack into the database I want banks ẹ change every details ẹni ẹ his personal details the mail the call, everything i will change it to my own name. dead or alive. dad dead of course. dead good. And tó ti kú ṣe understand so my day, kinní i will take this gold to deposit box in here. tí bá ti fi ṣe màá tọ́jú ẹ̀ síbẹ̀ ẹni tàbí bá ti ní ìdáwọn lọ gbé kò sẹ́ni bọ̀ tó máa gbà wá lọ́wọ́ mọ́. yes it's it's a, it's a laudable idea very laudable but very. you know what I'll look into it. that's a good idea. that's the best thing to do. Come on.

different strokes for different folks. Look into the mirror, tell me what you see. Yes, boss. Yes, boss. According to the GPS, you are right now, right now you are in Abuja. Very well, boss. Now, first thing tomorrow morning, I want you to be in Lagos. Lagos? I could understand. Yes, I want to take the first flight to Lagos tomorrow morning. Yes, boss. My 120 million naira code has been stolen. And two is not providing resources. Becca, I want my code back. Yes, boss. Use any means whatever you have to do. Kill whatever you have to my love to be back. Yes, boss. don't feel, don't feel me. Don't, feel me. Yes, boss. I that you, and um, you see me a lot Very well, boss. You know me. I talk less, I act more. I trust you. Yes, boss. I yìí le o. Look into the mirror. Tell me what you see. Different strokes for different folks. Ó lóyún fún Dezo àbí nǹkan tó ń tọ́ láti sọ fún mi kọ́ nìyẹn. Torí ẹ̀ gangan ni mo ṣe rò pé kí n wá explain fún mi. Ó wá sọ fún kò wá gbà lọ́wọ́ ẹ̀. Because èmi wò pé a ti pẹ́ gan ju kí n wá sọ fún pé mo lóyún kó má gbà lọ́wọ́ mi lọ. You see? mistake tẹ́yìn ladies máa ń ṣe nowadays nìyẹn o kàn lè dédé máa fẹ́yàn for a while kò dẹ̀ dédé jí lọ́jọ́ kejì kò dẹ̀ sọ pé bóyá o ti lóyún you see ọ̀rọ̀ oyún is supposed to be a mutual consentment between you and your partner you don't just wake up in the morning come on you guys are just enjoying yourselves now ṣe ẹjọ́ lágrímẹ̀tì pé ẹ máa bímọ débi pé o máa sọ pé o máa wá lóyún you know. You know so kí lẹ́yìn tí ọ̀la ti sùn mí you understand. no no no no no no ẹ ti ń dètí pé yín ò mí pé bóyá o máa lóyún fún tàbí ó sọ fún ẹ pé ó máa you know òun fẹ́ kẹ you know come on. nǹkan tí bèbí ń sọ nǹkan tó ń jẹ́ kó yé mi ni wípé tí mo bá lóyún fún ẹ tí désọ̀ ṣe ṣe fún bèbí ló yẹ máa ṣe fún mi. <laughs> mo jẹ́ kápẹ́ńtà ẹ̀ o ò ní fẹ́ fi eyín máa yọ̀ṣọ́ lára gi báwo ló máa ṣe sọ pé o lóyún o dẹ̀ fílù pé mo máa wá no no no o ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. <laughs> baby. don't give me that one no no i don't want. baby chill. Sorry o ṣáà tí ì lóyún o dẹ̀ gbọ́dọ̀ lóyún má fọ ìwọ náà fẹ́ wàhálà. oh come on you, you, are, okay you are okay. mo ní kò rẹ́dí láti gba oyún inú mi. nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni pé Désiré is my homie he is a man every man has you know, every right to his decisions you don't get mo máa try láti bá sọ but i'm not assuring you pé bóyá ó máa wá fifty fifty ni o le gbà no mi mi o lè force na you can force a man to do. ẹ̀gbọ́n mi ò lè ṣẹ́yún sáà. mi ní kò ṣẹ́yún bó o lè lọ gbé lọ tán láwọn ọmọ mi ẹ̀ nà ọ́ kò má dà bọ̀ nǹkan tí mo tán láti sọ ni pé i will try my best láì ká fàágùn ó ti yẹ má ọ̀ i má fọ̀ ìwọ náà fẹ́ wàhálà <laughs> má fọ̀ àwọn gan fẹ́ wàhálà ó ti yẹ. ẹ wá ní torí pé mo lóyún mi ò gbọ́dọ̀ mú ẹ mọ̀ pé mò ń ronú ṣá dáàzà gbogbo nǹkan tẹ̀ fún mi yẹn mo fi ń pàrònú rẹ̀ ni. Oh. ló um ladies um, excuse me because message mo gbà yín sí i need to make a very very important call mo dẹ̀ máa para mo máa sọ àwọn by the time i start splitting blood ó lè ta sí yín lára i think you guys should just excuse me please. ó lè tó yẹn ni excuse me. ẹ jọ sọ ẹ ṣáà má gbàgbé kẹ bá mi bá désọ sọ̀rọ̀ ẹ jọ iṣẹ́ ti bá sọ. ẹ ló gọ́gùn the number. Google, Google, whatever. Mo rí alert kan lórí fóònù mi sí. So o o sọ bẹ́ẹ̀ o dẹ̀ ṣe bẹ́ẹ̀ o yọ twenty five percent lára deal yẹn. What the heck is wrong with you now? See, nǹkan tí mo máa ṣe you don't even wanna see it. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, you no know me o, go check my biography then go tell you. If you Google me, nigga, you go see me. Things wey I don do for my life. nígà seventeen years old ni mo wà tí mo ti pa first èèyàn nílé ayé mi ní abẹ́ bíríjì Òṣòdì. lọ bèrè mi nígboro they go tell you ṣọkànnà ni mí mẹ́rin. tí bá dé bínú you know say ìyá ńlá ya ẹ kò ní ẹ bọ́ kò sí tuntun tó fẹ́ bú ṣọkànnà yeah i be lion anybody wey cross my path you know say you are gonna be dead. forget it you don't even wanna go there with me don't even try to go there with me because báwo ló ṣe máa yọ twenty five percent nínú owó yẹn mo sì máa settle like seven of my guys mo sì ní àwọn middle men home and abroad mo máa settle ọlọ́pàá mo máa settle custom mo máa settle sars ma see i have a lot of people to settle. kò possible kí wọ́n nìkan just only you. kò wáyọ twenty five percent nínú owó yẹn is not freaking possible now come on and loyalty see is the ingredient to every business. o ti pledge loyalty yẹn and we have a contract ten percent. off this deal kòkè tó twenty it is never going to be twenty five percent and never ever kò possible. tí nàmbà ṣó ti ṣetán. don't hear me. Jackie kí ilé the first and the last time tó máa bá mi sọ̀rọ̀ báyìí. ọjọ́ kíjọ́ tí o bá tún dánrú tinapa. tìǹbà. ọjọ́ ẹ̀ ló máa dọ̀tán. Ah, à tìǹbà wàá rí pípọ̀ wá pẹ̀lú owó. tìǹbà mi ní kóònù léyìí tí ma fi fìyà jẹ máa hack into gbogbo nǹkan tí o ní nílé ayé ẹ máa hack one account ẹ èyí tó ní nàìjíríà mi àti èyí tó ní south africa mi ò ní fi kọ́bọ̀ kọ́bọ̀ tó yọ mi ò ní fi lẹ̀ síbẹ̀ tí n bá wá hack ẹ tán máa lọ fún ẹ máa lọ fi ṣe sádà fún àwọn aláìní. tìǹbà máa tún hack gbogbo àwọn sórí cable station tó wà lọ́dọ̀ ẹ̀ máa jẹ́ kó jẹ gbèsè síbẹ̀ ò ní rí tv wò màá háàkì mọ́tò ẹ̀ débi débi pé o máa ní accident tó bá ní accident tó bá gé ẹsẹ̀ tán tó bá tún gbìnrín sí màá tún háàkì irin tó wà lẹ́sẹ̀ wàá tún you will not work. tinapa màá bà yí ẹ jẹ́ PAC ẹ̀ nepa màá háàkì mẹ́ta wọn. màá sọ nípa o jẹ gbèsè two million naira ọmọ á gé wáyà wọn á tún gbé mẹ́ta lọ. Ah! Ah! sórí fóònù ẹ. tí n bá háàkì fóònù ẹ you will not be able to do anything ò lè receive call ò lè make call laptop ò ní ṣiṣẹ́ tó bá tàn kò ní tàn tìǹbà tó bá sọ pé o fẹ́ tàn tv ẹ̀yin náà máa gé do you know who are talking to? anything tó bá jẹ́ electronics tó bá ní nílé ayé ẹ̀ máa háàkì ẹ̀ máa fi ba ayé ẹ̀ jẹ́. ike tó tún ní ike tó ní máa hack different shops. máa sọ nípò wá nọ́ọ̀kì ọlọ́pàá máa gbé ẹ wọ́n á ju ẹsẹ̀ wọn tó bá tún wà lẹ́wọ̀n kò kàn ṣe mistake lọ fọwọ́ kan géètì ẹ̀wọ̀n iná máa gbé ẹ̀ tìǹbà i will finish you èmi ló ń bá wí èmi èmi wírípé ní mímì mi mà níbì kan gbámú tìǹbà gbogbo ara ni mo fi ń jóyọ̀ wáìwáì gbogbo ara. any spot tó bá jẹ́ irun rí mi ló dì mú Tinapa I will run you Tinapa you give me the chance I will fix you I will fix your life for you I will fix your life for you you know what I mean by fixing I will fix you. ah ọmọdé ọmọ kan ń pè lẹ́fọ̀ọ́. àjànàkú kọjá mo nǹkan fi gọ́gùn dánwò òun ló bíyọ̀dù rẹ̀. ọmọ dára ó dẹjọ́ ọgọ́gùn ọpọlọjọ ọpọlọlọ ọgọ́gùn attention attention. ajá ń fojú dẹkùn kí lajá lè fẹ́ kùn ṣe ènìyàn ló kẹ́sìn lóró ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún go fail am now ma for leave am ma for nsìn. wọ́n am don dey come out ma full ara make e just come out first make e just come out first you go see am now you go hear am. man. Easy, easy, easy, easy, easy. Double, double. Go down low. Ilé ẹgbẹ́ pẹ̀. Go down, go down and slap for you. Go down and worry now. Ah! Easy, nigga. You! Gọ́ọ̀gù. Gọ́ọ̀gù, you ti dey fuck up. So. Gọ́ọ̀gù jóná. Ọmọ ọmọ àjẹfó iṣẹ́ ti di mẹ́ta tẹ́ ń kọ bọ̀. A fún ẹṣẹ́ gbogbo ṣiṣẹ́ fún wa fine. Ó wá ṣiṣẹ́ ó dẹ̀ kó ṣe nọ́mà ó lọ ṣe nọ́mà nọ́mà. Tó yẹ kó máa rí bẹ́ẹ̀ gọ́ọ̀gù. Ee jóná ságírímẹ̀tì àwọn àti ẹni ẹni. Ókè ṣé fi sẹ́ńtẹ̀ ìtara sọ nìyẹn? After mami kò kó ògòdè yá kòkòkò. Kò bá ṣe àwọn akọ́lẹ̀ kó máa ṣe sí o. Ó yẹ kó máa fi tó ṣe sí o. Ó bá yẹ ṣe tó yẹ kó máa rí bẹ́ẹ̀ àwọn ìlọ ń dé o kò yẹ kó jẹ́wọ́ o irú bàtà wo nìyẹn náà. wàá ṣọ́ ọmọ ọmọ mi àwọn mẹ́fà kan máa pín seventy five percent máa mọ ọkọ tó ń ṣe o máa mọ ọkọ tó ń ṣe o. ọkọ lójú ẹjọ́ ìdè máa lò. ẹ wò mo wo lọ sí ìdè máa lò. o fẹ́ náà owó kújà wẹ̀rẹ̀ ni. ẹ wò mo wo lọ sí àwọn olùdarí àwọn. a kó ojú ọjọ́ lọ́wọ́ kan. ṣé àwọn olùdarí àwọn olùdarí àwọn. bí na say you dey mad sha. na me bring this job now wetin you go don comot na your ten percent as usual you come comot twenty-five percent out of hundred percent leaving seventy-five percent for like six seven people. owó ohun tó dùn láyé mo ṣe wá mo ṣe wá mo ṣe wá mo ṣe wá ènìyàn ló sọ dídùn di kóró ojú kòkòrò dáhùn kankan ìtẹ́lọ́rùn ló la yéyeyeye ẹ jẹ́ ká nítẹ́lọ́rùn o ìtẹ́lọ́rùn bàbá ìwà o mo ráyé mo ṣàfàyè o ẹ̀rù ayé yí bá mi o o o o ayé yí ilé o mo ráyé mo ṣàfàyè o ẹ̀rù ayé yí bá mi o o oh, o oh, o oh, o ayé yìí le o look into the mirror tell me what you see different strokes for different folks look into the mirror tell me what you see different strokes for different folks káwé ní báyìí o ayé ṣòro mo róhun tó dùn láyé mo ṣe wá mo ṣe wá mo ṣe wá mo ṣe wá mo ṣe wá ènìyàn ló sọ dídùn di kóró ojú kòkòrò dáhùn kọ́kọ́ ìtẹ́lọ́rùn ló láyé yẹyẹ ẹ jẹ́ ká nítẹ́lọ́rùn o ìtẹ́lọ́rùn bàbá ìwà o ẹ mo ti wà lọ́dọ̀ ẹ̀ mo sáfàyè o ẹ̀rù ayé yí bá mi o. mọ́mí a ní kẹ́ má stress ara yín ó máa wà okay. ayé yí ilẹ̀ o. kò ń ṣe nǹkan tó serious náà lọ títí ọlọ́kàn fi orí gbá gbá nǹkan àdúnà àwọn doctors dey attend sí. mom a ní kẹ́ má bother ara yín if you wan to come come i'm here waiting for you. ó ń sùn ó kò dẹ̀ ní kí n má jìn. Mommy, don't bother yourself. Umawa, okay. Mommy. Dáwọ́ lẹ fẹ́ Okay, I'll be here waiting for you then. Honey, ẹ má ẹ má bother say you will be fine. All right. sir ma ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ ọlọ́run pé injuries tọmọ yín sustain kò rí lè pọ̀. olúwa ṣeun olúwa ṣeun olúwa tiẹ̀ ṣeun fún yẹn. Eh. ó forí gbálẹ̀ gidi gan so àwọn test i carry out on him ó ṣó pé ó ti ní amnesia. Um, amnesia. What, what's that? Amnesia. Eh, kí ló ṣẹlẹ̀ sí mi? Loss of memory ó máa máa ṣe no no that one is madness this one ogun mama kò ní máa tètè rántí àwọn nǹkan. kò ní máa eh, yeah, yeah. Hey, eh, eh, hey, hey, doctor please for how long ni ló máa lò kó regain memory. Uh, I can't really say but with the help of ẹ méjèèjì ata oògùn táwa bá dẹ̀ you know tẹ bá mú lọ sí àwọn ibi tó ń lọ àwọn family pictures àwọn nǹkan tó like láti máa ṣe tẹ́ ń jẹ́ kó máa ṣe you know ó possible kó tètè begin. ẹ wo ẹ dókítà nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ jọ̀ọ́ ṣe rí mo mọ̀ pé mo ṣe yín o ṣe wá ra àwọn tó jókòó kò sí nǹkan tẹ́fẹ́ tí wọn ò lè fún yìí nínú àfikún ẹ jọ nítorí Ọlọ́run ṣé nǹkan kan wà tẹ́lẹ̀ ṣe fún wa tó jẹ́ pé á gbádùn sínsínsínsín ó wá pẹ́ jù náà àti ẹ̀wà rírọ̀ ẹ̀rí pẹ̀lú gbogbo treatment ṣe máa fún kó má ju twenty four hours lọ. twelve hours. yes twelve hours. madam ó really wù mí kì í ṣe nǹkan tẹ fẹ́ bọ̀ gbogbo nǹkan tẹ sọ yẹn kò lè work àwọn nǹkan tí mo sọ fún yín tẹ́lẹ̀ pé kẹ́ máa ṣe fún òun náà lè lè ṣe tó máa fi jẹ́ kí ààrẹ yá. ẹ dúró a ṣe kúkú invite àwọn specialist doctors tó yẹ pé orí ìyẹn gan-an specialize sí àdìkọ́ndẹ̀ kọ́ndẹ̀ take that. gana nǹkan tá a lè ṣe náà ni mo ti sọ fún yín let's be hopeful ẹ ṣáà jẹ́ ká ṣe gbogbo nǹkan tí mo ní ká máa ṣe yẹn ààrẹ máa yá with time. ilé ayé asán. asán ayé àwa yìí lọ́rùn kò sóhun tá a mú wáyé definitely kò sóhun tá a ó mú lọ ó yára láti níláárí tá a bá hàn ara wa lọ́wọ́ ká fọwọ́ wẹ̀wọ̀ lọ́wọ́ fi mọ́ ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Person wey you help today go fit help you tomorrow. Oh má ṣe rere láyé mi o oh, oh, oh. má ṣe rere láyé mi o mo ráyé mo ṣàfàyè o ẹ̀rù ayé yí bá mi o. ṣé lórí ọ̀rọ̀ náà ló sọ ló wá dájọ́ kan sísàlẹ̀ ẹ kò yẹ kọ́rọ̀ yìí le tó báyìí ṣé ìwọ wá jẹ́ kókó tá a máa máa ṣàlàyé fún lójoojúmọ́ pé ó máa da ó máa da ó máa da ni ẹ àbí mo ṣẹ̀ṣẹ̀ máa nílò láti máa sọ fún yín pé kò ṣe sùúrù mo dẹ̀ sọ fún ẹ gbogbo kinní tó wà nílẹ̀ ìṣúrù tó lọ́jọ́ ni in fact èmi tiẹ̀ ti rí àwọn recovery kan mo ti rí pé he is getting better and we can only pray for him to get better so a lè ṣàlàyé pé ibo báyìí àbí bí báyìí lówó yìí wà you know you don't you don't have to kill yourself over a child's uh, illness It will be fine. ṣé kí n má tọ̀ ẹ́ eh. mi ní tọ̀ ẹ́ sórí lẹ́bù tá a dé kò yẹ ká máa tún ra wa nítorí mi ò ní parọ́ fún ẹ ọ̀rọ̀ ọmọ kan ló ń dùn èmi o ọ̀rọ̀ ọmọ kan ló ń dùn mí o ọ̀rọ̀ gold tó jẹ́ pé òun nìkan ló gbé lọ sí bank òun nìkan ni signatory òun ló mọ password òun ni wọ́n mọ̀ ń bẹ̀ wọ́n ní gbé fẹ́lómi tán ọ̀bá rí ìyẹn ló ń dùn èmi o because that very ọmọ náà ló wá ṣe bí ẹni torí ẹ ti dàrú tó sọ pé òun mọ nǹkan kan mọ́ ń sìn ó ṣe jẹ́ gbà yí gangan lọ́mọ yóò wá mọ nǹkan kan mọ́ èyí ń dà nǹkan kan mọ́ at this very hour. so what you're saying now is tó lè bá tiẹ̀ wá dé sí tó gbé ẹ e lọ́mọ tó gbé ẹ ní gold tó lè yẹn wá ń sá lọ tó ń sáré tẹ̀ ló lè pé kó drop ẹ so tó lè yẹn bá drop gold yẹn tó sì ń gbọmọ yẹn lọ so wàá gbé gold wàá padà sílé òní kí ẹ nípa ọmọ wọn. tí bá ti gbé gold máa yìnbọn fún un mo fi ń lè jẹ pé ah god god owó retirement lè lè iná ló wà láwà lọ́dọ̀ wọn sí i kankan mọ̀ gẹ́ta rẹ o kó gẹ́ta rẹ o nǹkan tá à ń sọ yìí ó máa bẹ́yìn yọ o he has to reset his brain and yeah, God, God. kó rántí gbogbo nǹkan tó yẹ kó rántí o especially the password tó máa fi lọ gba gold jáde fún wa kí nǹkan kó lọ́nlẹ̀ kó dọ̀bẹ̀ o owó retirement ni o ká gbowó ká dẹ̀ mú ètò jẹ́ tiwa tiwa ká fún àwọn náà capital kó máa ṣiṣẹ́ ìlọ káwọn náà jókòó ká máa jẹun ọmọ ntẹ́mi mọ̀ nìyẹn o eh, okay okay ló ti ló ti ń dè insanity fẹ́mi gan o mo ti ń di insanity fẹ́mi gan ọlọ́mọ yẹn ká ya wèrè níta wá yìí o níta bá dé ibùgbà la máa ya wèrè o. babe sori wedding wa yẹn uh-huh. mi fẹ́ ká pariwo kí ló dé ó mọ̀ pé mi ò láì kariwo náà. kí ló ń bí pé o fẹ́ ká pariwo jọ̀ṣọ́rẹ́ ni tó ṣe wedding. how are you sir. aya uh, yes mo fẹ́ kó get in touch pẹ̀lú Àníkẹ́. ẹ̀mí get àwọn people tó wà ní charge case wa yẹn mm-hmm. mm, yà ká kẹ́mọ̀ bóyá ká fowó bribe wọn ni ọ́ ká wá kàn dáràn sí wọn lọ́rùn. oh yes na of course ah iṣẹ́ òkú ẹni nǹkan pẹ́ṣẹ́ náà àwọn ọ̀mí àwọn làwọn láti wà faster jù wọn lọ àlè ah, jókòó ká máa wò na something has to be done. We have to be faster than them. Yeah màá pè Àníkẹ́ ń sìn máa and um, I will discuss with her. ẹ gan sir thank you very much. àtàwọn pẹ́ lórí mi èsì kejì àbáwọn bẹ́ẹ̀. all right take care all right talk to you later. How are you? báwo ni wọ́n ní kí wọ́n máa kí bàbá wọn. ó ò dé kí dáàdì ẹ̀ àṣé bí mo fi picture wọn wọ̀n ẹ́ lọ́sítò ó ṣáà ti mọ̀ mí ó dẹ̀ ti mọ sísítà ẹ̀ dáadáa. wọ́n yàtọ̀ sí nǹkan tí ìyá fi wọ̀n mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. àdàdà ṣe situation yẹn worst to level yẹn. dókítà sọ pé màmá báàdì díẹ̀ náà pé bọ̀tọ́ lọ́wọ́ á ṣe can you imagine can you imagine ọ̀rọ̀ burúkú. bọ̀bọ̀ what is it about you and this Anike Anike Anike Anike Anike all the time kí ló ṣẹlẹ̀ gan o dẹ̀ sílẹ̀ kó lọ kó lọ wá àwọn tó máa ba ọ́ìlẹ̀ tó máa ba gírísẹ̀ síwájú the other time tí mo tètè dé láti ibi iṣẹ́ I met her on the couch tó sùn síbẹ̀ ẹ ká ní pé mi ò tètè dé á wá sùn sórí matrimonial bed mi ẹ bá máa gbé nǹkan sí gan kí ni problem ẹ gan. Anike did I met you Emi ata àtàníkẹ́ yẹn lájọ wà so ó fi pé tèmi àtàníkẹ́ bá ní nǹkan kan she will there màá dẹ̀ wá bá ẹ á dẹ̀ wá máa sọ̀rọ̀ ó mọ̀ pọ̀ rẹ wa and we are business partners kí ló ń ṣe ẹ́ náà take it easy. ó dẹ̀ fi sílẹ̀ kó jẹ́ kó ṣe gbọ́gbọ́ tó ń dì má bẹ́ẹ̀ tó ń dì má bẹ́ẹ̀ rí jẹ́ jẹ́ kó jẹ́ kó rin titi ẹ̀ lọ́tọ̀ náà kó ṣe lọ́tọ̀ ìgbà ọgán ló fẹ́ gbádùn àbúrò pé forever làwọn máa jókòó bíbá yìí àwọn máa retí pé kẹ́yàn kan wà òkè ni jẹ́ kó tètè wà òkè jàre. boy I need you to allow your brain to start working better. Look, I, I, I want you to get yourself, pull yourself together and let your brain work. I'm ready láyé fún gbogbo ìta Yes. No, I need his brain now. Let him go rántí gbogbo nǹkan dá. Daddy, hold on. Yes. Doctor ti sọ faces and places ni òní lè tètè rántí. But with time, ó máa rántí so you need to give him a breathing space faces and places yẹn gan lèmi ní kó n tètè rántí báyìí. mọ ewu ẹ jẹ́ kí n lọ dáná fún yín. dáná iṣu mi ò bí bàjẹ́. yes yes. jẹ́ ká wà dáná kí. ready to start working fast. I need you to pull yourself together and get yourself. Let that brain start working now. Otherwise, I'll make it work for you. By the time I punch you here and there, it will work. Or I'll kill you myself. I will kill you myself. Let your brain start working correctly. Okay? Oh. Ọ̀rẹ́ mi máa ní láti máa bá ọmọ ọmọ tó fi sí kinní ẹ̀yìn o máa ní láti máa bá ọ̀hún sọ̀rọ̀ for the past two three months ni mo ti notice wípé tó bá já ọjà fún wa tí n bá máa fi já ìzádà kí méjì ẹyọkan mẹ́ta ti dínú each carton ṣọ́sẹ̀ ìrẹ́lẹ̀ ìtọ́gbé wa yìí méjì tọ̀ntọ̀n ló ti fọ́ ń bẹ̀ mm-hmm. wọ́n tẹ́lẹ̀ mo tẹ̀ bí ah, ọ̀dọ̀ wa ni mistake yẹn ti wà ní àbá ti company later tí mo ṣẹ̀ṣẹ̀ wá farabalẹ̀ notice máa pé ó dàbí pé àwọn ọmọ ṣe ló ń ṣe varanda and it will not make any sense ṣé o mọ̀ pé mi ṣì dára lé ní mi dára tá bá ń patronizing tó bá notice ẹ̀ wọn ò ní wá mọ́ anetilus customer nìyẹn èrò dẹ́pọ̀ tó ń tarí ọjà yìí ọgọ́tọ̀gọ́tà ọ̀rẹ́ mi owó aláàrú sí tí wọ́n máa pé ìwọ ni kò tètè shine high ẹ̀ kó máa create time láti máa notice everything because àwọn ọmọ yẹn ò ní kí téèyàn má bàjẹ́ o. ojú ọ̀nà ọ̀rẹ́ mi ó ti wá tó gbà wò táwọn kan ti ṣẹlẹ̀ tó ṣe wá sọ fún mi lẹ́yìn tí ì mo sọ bẹ́ẹ̀ pé ó ti jẹ́ tuntun tí kánáà dára ta ni èmi náà ti complain bọ́gbà tó jẹ́ lẹ́mọ̀ bí ọ̀dọ̀ wa ni mistake yẹn ti ń wà ní. èsì wọn àlọ́ ọmọkọ tó wá ṣẹlẹ̀ gbogbo ọjà tó bá dún ìwọ ṣáà list ẹ̀ fún mi tó bá fi máa dìbò yí ọ̀la máa bẹ ẹgbẹ́ wa ṣó wá rí manager mi yẹ ṣó tiẹ̀ ń gbóhun tiẹ̀ ti sáàkọ̀ rẹ̀ dìnnà for today. kò sí wàhálà. bọ́. ọ̀nkú ẹgbẹ́ kò lára mi má fọ ọkọ mi lára nǹkan tá a fẹ́ràn ní kẹsàn. Ah, kí ló dé tó báyìí kí la mú wáyé kí la fẹ́ mú lọ sọ́run. pé fẹ́ rajà afẹ́fọ́ tẹ̀ mí lára Ah, ah. máa fọ ìtì yín. o ní láti jẹ pé kárí pọ́sẹ̀ fáwọn tó gbẹ̀ sí bíbá ah, gbogbo nǹkan tó ń wo ìkan ló máa já àdẹ́fọ́ ọkọ̀dẹ́ ń lera. ẹ pẹ̀lẹ́. mo ń bọ̀ àwọn ọ̀gá gbọ́dọ̀ mọ̀ sí nǹkan tó ṣe yìí. ẹnì ṣó. ẹ ká sọ wàdà. ẹ ká sọ. ẹ jọ ìgbà wo lẹ employ girl yìí. uncle ẹ má bínú point of correction kò ń ṣe gẹ́ ẹ̀yà àbúrò mi ni. a ẹ̀kọ́ àbúrò yín o. ẹ jọ kí ló ṣe bá a ṣe máa ń gbọ́ ni pé gbára dúró fún kọ́sítọ́mà kọ́sítọ́mà dẹ̀ fọwọ́ kó dẹ̀ ń lera oúnjẹ bíi alákàn kí ló ṣẹlẹ̀. ẹ má dà o wọ́n fọ́ tẹ̀mí lára mo dẹ̀ ní màá gba ìtì wọn mi dẹ̀ tí ì gbà. náà gbọ́. so gbogbo bọ́jà ṣe kún bí báyìí ọjà àkọlẹ́yìn wàrà ó ní nǹkan tẹ wàrà. ẹwà mo ṣì wá bíbá last week náà àwọn ọjà one fifty even gan kò tún fún mi láìlọ́n ó ní ọjà tí mo rà mm. kéré bàbá tún wá lẹ́nìí kò kí n ṣe torí ọlọ́run la fi ń wá náà torí gbogbo nǹkan tẹ pákéjì la fi ń wà. Mm. so torí pé ìrajà one fifty ṣé one fifty thousand àbí kò yé mi. kéré house of assembly mo ti ń ṣiṣẹ́ ní tí màá ní one fifty thousand ó dà pé ọwọ́ yín fẹ́ lé ń bíbá yìí ẹ bob alpha oní chairman pẹ̀ pé wọ́n sọ nǹkan kan yes yes. Ah, Definitely. Uh, yeah. Um, you remember that good deal? Yeah, sure. Shama sọ pé díẹ̀ yẹn ti ní kọlọ́fín o. Kọlọ́fín? How do you mean? I mean, uh, ní we might have to go back to that place you know ká lọ check bí everything she love? lọ. akínní bá tó ń lè ṣẹlẹ̀ well i don't know but i'm sure you must have heard something so wọ́n ní ká lọ you know ká talk with me? lọ mọ bí everything she ń and however ká wọ bẹ́ẹ̀ a bribe but if not I'm máa ní láti dáhùn sí wọn lọ́rùn tí yorùbá dẹ̀ tún work ní láti off ni o. okay let me get you right wọ́n ní deal ta ṣe láti wọ́n ní kankan go wrong. o ti ní kọlọfin i'm sure you must have heard something somewhere. so we need to go back there. yeah. ká lọ find out nǹkan tó ń ṣẹlẹ̀. exactly. wọ́n náà big deal àwọn àlọ́ náà ni but i'm telling you pé kò lè sí nǹkan tó go wrong pẹ̀lú deal ah, according to the information tí mi gbogbo gather àwọn dípò yẹn united something ló ń ṣe kóòdù yẹn gbọ̀ngàn tìjọba ni ah, àwọn kọ́símọ́bù rẹ̀ yìí ni tó wọn ò lè láòdù ẹ̀ wọn ò lè pariwo síta anything tó bá ṣẹlẹ̀ i'm sure àwọn private contractors ni wọ́n máa háyà láti máa ṣe gbogbo iṣẹ́ yẹn underground wọn ò lè sọ fọlọ́pàá because àwọn náà mọ̀ tó kéde legal something àwọn ń ṣe but all the same àná láti obey chairman wa àmọ́ lọ síbẹ̀ àwọn ṣe whatever tá a bá fẹ́ ṣe níbẹ̀ you get it to me èmi èmi bìbí pé kò lè lè tó well I mean, I I think that chairman do not have this information that you have but anyways we have to carry it out but something just came to mind. okay. mo gbọ́ pé one twenty million ní level here. have you thought about it something just came to mind have you thought about how we're going to get our own cut èmi you wọn about ti ṣe ènìyàn ti ń jẹ ọ kí n tọpinpin nǹkan tí ò ń ṣe tèmi. ó yẹ ká tọpinpin ibi tẹ́ ọ̀ ti ń ṣe lèèyàn ti ń jẹ náà ṣá máa ṣe owó kí ní yàrá àìrọ́. ẹ wo ọ̀rẹ́ mi fóònù mi ló ń rìn dé. hello. yeah i'm fine. èmi náà mò ń sọ̀rọ̀ ọkọ mi ẹ̀rọ ọkọ mi nígbò òun wá tóbìnrin ẹ̀wọ̀ ẹ má bínú tóòtọ́ mi mẹ́ni tó ń sọ̀rọ̀ o bọ̀ mo ṣe ọ̀pọ̀kọ̀ mi kọlẹ̀ rí and tẹ bá claim tẹ mú rí ọkọ mi ẹjọ́ ọkọ mi tẹ́lẹ̀ rí báwo ló ṣe rí ó ga ó dúdú ó kúrú ni. wow really ẹ ṣe ẹ ṣe. kí ló ṣẹlẹ̀. idiot kan ló máa pè mí nísìn mm. òun rọ́kọ mi ní hòtẹ́ẹ̀lì kan pẹ̀lú obìnrin kìíní kan kó tí scribe ọkọ mi gan kò mọ́kọ mi mi bóyá ó mọ̀ mi bóyá ó dẹ̀ ṣe nọ́mbà pè ní. ó lè ṣe nọ́mbà pè wọ́n jẹ́ kán lórí burúkú kan wọ́n dáadáa ni wọ́n jẹ́ kán lórí burúkú kan wọ́n jẹ́ kán tún disturb pẹ̀lú wedding ọ̀rẹ́ mi. message tẹ wọlé sórí fóònù jẹ́ kọ́kọ́ go through yẹn. ayé mi ayé mi ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀. àbọ̀bọ̀ ah, yóò parọ́ ọwọ́ kọ́ mi àtàníkẹ́. Hmm. Ah, wọ́kọ̀ mi àtàníkẹ́. nígbà náà wà á kọ́. idiot lọmọ àníkẹ́ èkó fẹ́ jẹ́ kí n gbádùn ọkọ mi ọlọ́run nífẹ̀ẹ́ lọ́kàn balẹ̀ àníkẹ́ o because kò sí kò tó wọ́n fàjà láàrin mi àtọkọ mi jọrọ àníkẹ́ iná lọ ọkọ ọmọbìnrin ó máa tẹ̀lé ọkọ mi ṣóṣòṣùṣù ni gbogbo pátí tó yẹ kí mi àtọkọ mi jọ lọ òun nìkan òun lọkọ mi máa mú lọ kí ló ṣẹlẹ̀ ṣé mi lè. ṣé ọkọ ẹ sọ pé òun lọ́ọ̀rù ẹ mọ́ ni má gbàgbé pé three three weeks to this time ni wedding yìí and ṣó fẹ́ gbọ́ èmi i can't wait níjọ́ wedding èmi kan ṣùgbọ́n pé mi ni máa ṣe best lady ẹ̀ńjọ́ náà ṣó jẹ́ ìwé nǹkan tó wà nílẹ̀ máa fi gádùn palẹ̀ ẹ̀mọ́ nílẹ̀ ní tí máa kún sókè so má jẹ́ kí idiot kan sínú ilé ẹ̀ ti bàjẹ́ má jẹ́ kó dánú ilé títí ẹ̀rú o. wo ó pé ṣì ń jayé ìgboro lọ́wọ́ ni mo pé tọ́pọ̀ máa parí wẹ́ẹ̀dì ẹ̀ tó ń wá àti èrò máa kù má jẹ́ kẹ́ni títí ti bàjẹ́ kan má jẹ́ kó ba yí ẹ̀ jẹ́ kó ra fáyọ̀ lọ́kọ̀ balẹ̀ jẹ́ kó kẹ́ jáyè bó ṣe òun lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣùgbọ́n pé ẹni tó lórí òní fìlà àníwọ́n náà jẹ́ mọ̀ pé yẹ ṣe àwọn ó gbé nǹkan ńlá wà tọkọ ẹ̀ yìí o so kó farabalẹ̀ dáadáa èmi ò ju yẹ lọ o chief mrs hmm? ẹ ṣe adviser títí ẹ ló sọ yẹn èmi máa díù pẹ̀lú ọmọ àníkẹ́ because ẹni tó bá sọ pé èèyàn ò ní jẹun yó èèyàn gan máa ń di ọwọ́ ẹ̀ mú kó tó kọ́ sáwò ní má wọrí. èmi àti àjọ máa ń kọ ní pẹ́tẹ́mì ní ìwé ẹ̀yìn ọ̀rẹ́ mi wò wò wò ah, wọ́n ti lẹ́yìn tó lórí òní fìlà wọ́n ẹ̀ṣẹ̀ gba owó owó ẹ̀yẹ ní ẹ̀mẹ́kúrú ti ti tẹ̀mí. ìwọ make sure kó tẹ̀kẹ̀ gbogbo kọ́tẹ́ bá tà tí bá dé ẹ gbọ́dọ̀ ṣàkáǹtẹ̀ fún mi kó má di pé kínní ìwọ gbé báàgì mi kó tẹ̀lé mi ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yí o èmi ò ju yẹ lọ. three weeks tí màá jẹ best lady jẹ pé màá lo gáàdù màá kó kínní sókè àtújù báyìí lọ iléèfò tó ga ara ni màá fi ṣe. láti ìlú rárá ọmọ mi bàbá wa yíká àgbàtàgbà inú wọn débi yìí tó bá tó ń ronú báyẹn pé ó ń kọtọ̀ whatever whatever mo ń pé tábà tí wọ́n ṣe bẹ́ẹ̀ nípa ti but we can't we can't be doing this for free we are risking our lives doing everything i mean ah, a gbọ́dọ̀ mọ nǹkan tá a ta sí. ṣòro ìṣòro tó bá ti náà ń sọ̀rọ̀ báyìí bí ìgbà tó fẹ́ ló mọ̀ tó yẹ. àmọ́ ìdókè o no how no how máa yìí ó máa ṣètò àdéhùn mama mo mo trust ẹ ṣá mo trust ẹ. àwọn láti gbà bẹ́ẹ̀ ni bàtà bá ti lọ ń ṣe bẹ́ẹ̀ àti lọ mọ̀ jù tàbí lọ ń bẹ́ tàbí lọ ń forward jù. èmi kàn ń wò pé ah, kí n mọ nǹkan tí mò ń ta sí ni but since you said that it's fine it's no problem. it's okay tá a bá dé bíríjì bẹ́ẹ̀ àwọn máa cross ẹ̀ lẹ́sìn ìgbà àjọ. all right all right. ah shit is good. agbàgbé fún mi. Hmm? after you. ẹ jọ̀ọ́ yín ní bàmà tó wà ń bí kò tẹ ẹ nídìí kí n ṣe béèrè ẹ jọ̀ọ́ àwọn pípù tó wà lórí fóònù yìí gba ọlẹ bá mi rí wọn last. mo ti rí wọn wíwá ilé mi sorry sister báwo lè ń ṣe jẹ́ sí wọn and then she ọlọ́pàá ni àbíbá o because for possible kí n máa fi wọn customer àwọn customer wa kí n máa sọ̀rọ̀ wọn fún anybody tí mi ò so ìjọba lè ń ṣe jẹ́. ṣé ọmọkùnrin tẹ̀ rí yẹn ọkọ lè tèmi ni. sista pẹ̀lú kọ́tẹ́ sọ́ọ̀sì ọkọ̀ mi ṣàwà balẹ̀ ni ah, wọ́n ti wá bíbá wọ́n ti lọ but àwọn méjèèjì ẹbí mo yé wọn wọn ò rí pé kọ̀ọ̀kan bí ìfẹ́ wà láàárín àwọn méjèèjì. ẹ bá mi ẹ ṣe nǹkan tí mo fẹ́ béèrè náà nìyẹn ọ̀nkú ẹ ṣe àǹtí mẹ́ẹ̀ ká máa lọ náà tún wọn mú kò sí wàhálà ọ̀nkú ẹ ṣe. ẹ ṣe ẹ ṣe gan. kò Good day, sir. Hey, how are you? Good day, ma. Mo ní kí wá béèrè pé irú drinks wo ni kí n fún yín. Oh, Mama, ó di o. I'll do big star. Oh, big star. Big star. What are these? Water is enough. Water. Oh, okay, so I'm coming. Nice one. So, if you buy any, wá jókòó orí burúkú sí. Ah, ẹ pẹ̀lẹ́ kílódé tẹ́lá núlẹ̀ bí ẹni tó sọ sílẹ̀ ni. don't sneak me don't dare come close to me don't try Auntie, ayé yín mà ti bàjẹ́ o kẹtọ́ dàbí kéré ìgbẹ́tọ́ fi mọ ni oh so ọkọ lọ́kọ. oh my rika now she's my friend àwa àwa ṣiṣẹ́ bí mi. ẹ wá ṣiṣẹ́ iṣẹ́ lẹ wá ṣe tẹ wá gbómi lera ilé ẹsẹ̀ kí ni calm down kí ló ní kí n calm down ogbó obìnrin wá síbi ìbẹ̀wọ̀ sí pé kí n calm down tó ṣí èrè ni Auntie, ayé yín ti bàjẹ́ ó bẹ́ẹ̀ ṣe wà yẹn ayé yín ti kọ́kọ́ bàjẹ́ tí ń ti bàjẹ́. I said it there, no! You have to go to... It's not... Nigga! Yeah! Nigga! Yeah. Nigga! Nigga! Yeah, nigga! Nigga! Nigga! How come? Nigga! Ta ló yìnbọn? Àti! Àti! Ah! How come? Kí ló ṣẹlẹ̀? Please. I, need to go get the gun. Why? Fingerprint mi wà only ẹ̀ ó lè fi wá trouble. Let me go get it. Be fast. try láti move o tó bá move máa yìnbọn fún ẹni. Where's your weapon? Guys, ibo Okay, okay, one down in pursuit of the second person. Yes, ẹgbà entrance yẹn, yes, ma block yín sí. Okay. Ajá ń fojú dẹkùn, kí lajá lè fẹkùn ṣe? Ènìyàn ló kẹ́sìn lóró, ẹṣin ò dédé máa jà o. Ilé ayé asán, ayé Àwa yìí lọ kò sóhun tá a mú wáyé definitely kò sóhun tá a ó mú lọ. whatever you have to remember. Now, I just lost one individual. Now, one important individual. So I need you to remember whatever you have to remember. Now, tell me. Tell, remember. tell me this. I'll kill, I'll kill you. Ah. I'll kill you. Now, if you don't remember whatever you have to remember. Now. Aki, what is wrong with you? Ṣé o Akin. yes mo fẹ́ pa. torí kí ló ṣe fẹ́ pa ṣé gbà tí ọ̀rọ̀ tí kankan fẹ́ pọmọ lọ́mọ dànù ni. remember now let your brain start working now I will kill you you have to remember now you have to remember. Akínkúnmi Akínkúnmi Akínkúnmi fi bọ̀bọ̀ yẹn lẹ̀ fi ọmọ sílẹ̀ because I will shoot you yes ah kí ló dé bó ṣe ń dùn ẹ ló dèmí náà nà ẹ ṣe èmi ò fẹ́ mọ ibi tí gold wà ní àbọ̀ àwọn èèyàn tó ti kú lórí kíní tà sọ yìí ó wá fẹ́ pọ̀ mọ́ dànù fún mi kí ló ṣẹlẹ̀. ẹ kí ni. tọ́ba ní pé kí n choose láàrin ìwọ àtọmọ mi i would in fact ma ma don't, don't even ask me torí màá bú orí ẹ̀ dànù gbogbo ayé la ti jẹun àwọn ọmọ yìí ò ti dèbí kankan ọmọ ọmọ ń ṣe bí àrèdè ó ń ṣe bọ́ lọ́bọ̀lọ́ ó tún sọ pé ó fẹ́ pa oníkọ́ba ṣé kọ́ba sọ tí ọmọ ni. you prefer this thing to me. <laughs> my son to you ah akínkúnmi máa pa ẹ́ yes. kill daddy hmm. kill daddy see that i'm not putting my finger in there mo kàn ń wọlé àbáṣetẹ wà ní òtòrò kill daddy. a kàn pẹ́ dànù. mo pọ̀ wọ́n wá wá ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni jíjẹ jáde ayé ọ̀rọ̀ àbọ̀ àbọ̀ àbí ìkan ìkan mú ẹ̀ ṣe torí pé mo fọwọ́ fọ gbogbo gíláàsì sójú ẹ̀ ìwọ ọ̀dẹ̀ra mi láti jọ iná tó ti wà ní dùbúlẹ̀ àìsàn ṣé kò tí ìtòkù ti jí ni àìwọ ṣé kò yẹ kí wọn náà bá brain ẹ sọ̀rọ̀ níṣẹ́ ẹ̀ làwọn. you can you can try you can try ṣé nígbà tí bàbá ẹ bá tó ní kọ́ wá pẹ́ǹsì you can try. better. but you can tell me things. I don't know anything. you don't know anything. ṣọmọ pé mi ṣọmọ pé mi lè bí bí ẹ. You should be able to tell me the truth. Oh, I can't remember. Dad, Mom, what is wrong with both of you? I'm so disappointed. Ẹ̀yin yóò bọ̀ Who does that? Tí mo expect pé ká jókòó ká wo bí ara boy. Shemaya, my brother is there sick. You're doing nothing to that. Ẹ wá jókòó síbẹ̀ ẹ̀yin yóò bọ̀ síra yín. Mi ò understand. Kí ló ń ṣe yín? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Wo wo wọ́ọ̀nù bàbá ẹ̀. Bẹ́ẹ̀ni, sọ fún bàbá ẹ̀ wípé the next time tó bá rò pé òun lè pa ọmọ tí mo bí i will kill him yes irú ìbọn tí mo mú dání tó sọ yìí pé kémi shoot ẹ next time because it was so close to his heart i will shoot him dead. are you for real. bẹ́ẹ̀ni i will shoot him he will die instantly tó bá kú kò ṣọkú o kò ṣàlàyé fún bàbá ẹ bẹ́ẹ̀ because tó bá ṣọkú sí ó ti bímọ ó ti bímọ sáyé ẹ̀yin ṣòkú bàbá yín ni tí ó bá ń ṣe pé bóyá ayé tó dàbò ṣe dà ó ti níyàwó ọmọ tó yẹ kó ti bí lé ọkọ èyí tó dàbúrò ẹ gan ó yẹ kó ti níyàwó so ìyí kó bó ṣe wà yẹn class àwọn grandfather ló wà tí ó kàn mọ̀ wọn rẹ̀ so kó bá mi ṣàlàyé fún next time tó bá try ẹ̀ pẹ̀lú mi màá jẹ́ kó mọ̀ wípé àjọmọṣẹ́ ìṣe ni báyìí pé wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe ni. Tell your mother I kill without blinking. Next time she tries me, I'll kill her. You won't have a mother again. Dad. Yes. <laughs> Did you just say you're going to kill mom? And I mean it. Mm. next time my waste and that's how, that's how, how it is to waste somebody they will waste me alaje èmi me. Ah, I'm pàápàá kìkì of course i dey come now you go give me 200 k same place ah no wahala okay. my sweetheart. yes daddy. before you go. Huh? I want you to have this one with you. Ṣorí àwọn big men tó máa ń fúnyàn lówó anyhow yẹn eh, wọ́n máa ń dangerous gan ni you know. I just want you to be armed with that, okay? Ṣé ìwọ mọ̀ pé tí wọ́n bá fa gbùrùgbùrù afagbó? Ìbọn ni wọ́n múlé ẹ lọ́wọ́ yẹn sí bóyá bàbá yẹn kọ̀ wípé hundred and ninety thousand naira ló wà lọ́wọ́ òun nítorí pé bàbá ẹ ti fún ẹ níbọn wà á kàn rọra yọ̀bọ̀n sẹ́ni ẹlẹ́ni wà ní where is my balance of ten thousand naira isn't it ṣé ìwọ mọ̀ pé bó ṣe máa lọ nìyẹn tí wọ́n bá ṣe nǹkan kékeré kan fún ẹ̀ sìn wà á sáré yọ̀bọ̀n sí wọn ni dúró náà ṣé ó yẹ kí wọ́n máa fara wá wọn apààyàn láwọn tó jẹ́ pé wọn ò wojú wọn máa waste anybody just anyhow èèyàn jọwọ́ lójú ẹ̀mí èèyàn báyìí bíi pépà lásán lórí sí wọn torí náà àwọn agán ṣe ń fàgbò ẹ̀ lójoojúmọ́ àwọn yẹn ló fẹ́ jọ ó jẹ́ sọ̀bọ̀ ó jẹ́ sọ̀bọ̀ wèrè dànù kó lọ kó lọ kí lọ ṣiṣẹ́ bó ṣe ṣe kó mówó ẹ̀ wálé bó ṣe mówó ẹ̀ wálé kó yọ̀ǹda kó má joyè ẹni pé kó má di pé wà kó ò rọrùn wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹni pààyàn kó ò lè rọrùn wọ̀ láyé bẹ́ẹ̀ o thou shall not kill. mom. àti ẹ̀dùpẹ́ pé èèyàn làwọn ń pa tí wọ́n sọ ọmọ di aṣẹ́wó fún mi ọmọ mi ó bẹ́tà kún kó fìbọn dìfẹ́ǹdà rẹ̀ ju pé kẹ́nìkan wá mọ̀ ọ́ mọ̀ kó mú ọmọ kó rẹ̀ sọ di aṣẹ́wó fún mi nulẹ̀. whatever you guys wanna do. ọlọ́run bá jẹ́ mọ̀ yìí tẹ máa gbọ́ ṣé kò bẹ́tà kẹ́yìn ọ̀ṣẹ́ sọ. nǹkan kò gbọdọ̀ ṣàmúgbò tèmi o. kó máa pààyàn kó lóun pààyàn ní kó cold di. ó bá burú tọ́ ni wọ́n nìkan ló máa kú. ẹ̀yàn tí ò lè defend yàrá wáyọ̀ bọ́ sí ẹni tó bá ti pààyàn á máa pa ni wọ́n á sáré fi fọ́ lórí kéèyàn jòyè kéèyàn jòyè apààyàn akọ̀pààyàn já akọ̀pààyàn já ó ti mọ́ra ó ti mọ́ra. kí lajá lè fẹ́ kó ṣe ènìyàn ló kẹ́sìn lóró ẹ̀sìn ló dé àwa la máa ṣeré yín ilé ṣọ́ọ̀ṣì láti fẹ́ ni ewúrẹ́ stíìtì láti fẹ́ gbàgbà gbogbo club house báyìí ni wọ́n dẹ̀ níyàwó tá a fi jó fẹ́ ìran ló máa wò lọ tí wọ́n fẹ́ máa ṣe bíi st mary bíbá idiot kápá ẹ dànù. máa pè padà. hey hey na you i dey look for now. Eh. Eh, wo èèyàn kan ló send information níbi tí Bobby wà show it. Live video, lọ́ send you. okay. Eh, so i said go now. Check ká máa now. Ah, me no fit go now I'm going to pé ká jọ máa lọ ní tẹ́lẹ̀ boss man call me say me i show. Hey, eh, I dey feel say you go feel rep now. I trust you to handle it. Sure, sure. Hey, eh, but bá ṣẹlẹ̀ pé ma need backup. You know as e dey go. Call for it one time, one shot. Eh, okay, send them. one. Send I go send them. I go send them. No time, I gats run. Jẹ́ kí mi máa lọ náà. Ó yára láti ìdí àfọwọ́wẹ̀ wọn lọ́wọ́ fi mọ́ ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Person wey you help today eh, go fit help you tomorrow. Má ṣe rere láyé mi o, oh, oh, oh. má ṣe rere láyé mi o. Mo ráyé mo ṣàfàyè o, ẹ̀rù ayé yí bá mi o. Ayé yìí le o sáfáyé o ẹ̀rù ayé yí bá mi o. yes boss. fún mi kí mò ń bínú dá ó dẹ̀ kó wọn pé bínú mi ò dá ó dẹ̀ pé last transaction that she about seven fifty kilo ló dín nínú ọjà yìí mo wá jókòó mo rò pé kí ló lè ṣẹlẹ̀ in pé bo ni wọ́n realize pé àwọn bàkà ni wọ́n mẹ́sọ̀ àwọn ni mo rí ọwọ́ wọn nínú kinní yẹn which mo mọ̀ pé àwọn náà máa àwọn náà máa try nonsense Janet. n tó máa ṣe fún mi sì ni pé wàá lọ sí ọ̀dọ̀ àwọn bàkà fẹ́ kọ ẹ kẹ́ ya lù wọ́n mo fẹ́ kẹ́ débẹ̀ kẹ́ bà nǹkan jẹ́ àti nǹkan tó mí àti tí ò mí nínú nǹkan gbogbo ẹ̀ ni mo fẹ́ kó bàjẹ́ ṣé mo fẹ́ kẹ́ dá ọ̀rọ̀ yẹn kẹ́ dá sí mi lọ́rùn because èèyàn ò gbọ́dọ̀ máa fi orí ọkà hàn mú wọ́n ń try mi nìyẹn èmi legit boss One try mi mo dẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn wọn. What's the problem anytime any day whatever fẹ́ kí n ṣe àti go now Jack. yes boss. sọ̀rọ̀ ìkórè ìwọ ti dàrú in fact ṣé béèyàn ṣe rí ni wọ́n ṣe rí ọ̀dẹ̀ ní ẹ̀mẹ́ o dey try him a legit boss Jack sori tó bá ní kọ́ lọ mú àṣírí wá wọ́n ló yẹ kó jẹ́ nọ́mbà one no kí ló mean tó ṣe máa máa pààyàn without my consent wà lọ fún operation fara ó ti fagbọ́n yọ lù kí ṣe ẹ̀mí ló wà lọ́rùn ẹni mo ṣe ẹ̀yin tí ẹ bá ga ẹ ti ga ó ti kọjá ọgbọ́n so gbogbo làákàyè ti wá yòrò débi pé tó bá continue operation wà kàn ń bọ fara ó ti pa wọ́n fara ti pa wọ́n fara ti pa wọ́n now láti èní lọ. tí o bá máa pààyàn èmi ni máa ọ̀dà ẹ pé kò pààyàn. Team tí mi bá ọ̀dà gbọ́dọ̀ pààyàn good. iṣẹ́ tẹ gbà mí fún it will be a smart shooter but ẹ bá feel pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn i don't want to flaunt your rules as your lordship pleases. good. wàá fọ́ọ̀mù kan. Ah ah okay. How are you, Maria? Oh, okay. So wà Yeah, I'm fine. Ah. How you doing? Ah. <laughs> Ṣé wà? Ah. Ṣé kò sí? Kíjọ́ òun ti rẹ́rìn gbẹ̀yìn. Ah, ẹ ò mọ̀ pé ẹ̀yìn ẹ̀yìn bójú bá rí bójú bá rí arẹwà kò gbọ́dọ̀ má pèsè sí tó yẹ sí kò sí ní kí ọlọ́mọdé. Irọ́ èmi lọ́lọ́ ń jogún ẹ̀ fún kápájú ẹ̀ dé ni. Ìjọba mi ò jọ ọmọdé yẹn orí ẹ wà á gbá mi bí. sórí sórí ìtafẹ́ sílé ni royal rambo la fẹ́ jà o bí bẹ́ẹ̀kì ṣe máa ń nà wọ́n nínú nínú wrestling yẹn gbogbo ẹ̀ lọ mi ṣe fẹ́ kọ́ ọmọ rí lórí. bẹ́ẹ̀ ẹ máa ṣe bẹ́ẹ̀ fẹ́ lórí bíbá ẹ̀ máa ṣe. ẹ ó yà. ẹ ní sùúrù jàre ah. ṣé last time tá a ṣe yẹn mo ní kẹ́ lo rọ́bà ẹ̀ ní ẹ̀yìn. ẹ kò sí rọ́bà. Ah, ẹ ó yà ó yà mo rọ́bà jàrá má jọ ti ń gbẹ́jú jàrá ọmọdé ìtọ̀ ń pọ̀ mí. ẹ jẹ́ ìjọ fún àmì sẹ́ẹ̀ jẹ́ kí n bá jẹ́ kí n bẹ́ẹ̀ mú rọ́bà jẹ́ bẹ́ẹ̀. Ah! kí lélẹ́yìí ṣé ìbọn ẹni bá ti dà ìbọn ìwọ. Arẹwà oríkèé ìwọ bó ṣe fáìn tó yìí ṣèbí ó ní tó bá rán yàn níṣẹ́ ẹrú èèyàn máa fi tọmọ jẹ ni ìwọ wá fẹ́ pa aláàjì títí wa bàbá láàánú títí wa ìwọ fẹ́ pa hmm. anyway kálájí bá dé wá ṣe dájú ẹ. àǹtí mi ẹ wò ẹ wò mí ẹ wò mí dáadáa ṣé mo jẹ ẹni tó wò pààyàn. Boy, protection nìkan ló wà fún ọ ẹ ṣàmọ̀jẹ́ náà ṣe. will you shut up? ṣọ́ máa ń kọ́ síwájú orí èèyàn ni sórí ẹni tó fi ń sọ̀rọ̀ yẹn tí bá gbà fún ẹ tí bá gbà ojú ẹ yẹn wàá dàlẹ́ báyìí wàá máa ṣàkiri ni o mo wá ṣeré ń mi you think I come here come play. okay. fine boy. bẹ́ẹ̀ wọ́n tó kù mí dáadáa. imagine pé girlfriend yìí ni mo jẹ́ ń sìn ṣé mo lè pààyàn. o ìwọ lè rí fine boy sí nígbà tó ń bọ̀ ohun ìdúná bẹ̀rẹ̀ pé o mọ àwárí well mi ò ní kankan láti bẹ̀ sọ one more word from you you are gone as in i'm not joking just a word from you you are gone take it easy ah Jikalaji dé take it easy. idiot. ah welcome Andy. boss. ọ̀gá ìwọ. ìwọ ìwọ wọn lọmọdé ò mẹ̀là làkàtà láì mọ̀ pé làkàtàkàtà bá bá ìjà ni ìwọ ìwọ ló irú alájí wo ló pè mí náà alájí ọlọ́run adá ló pè mí ni alájí ọlọ́run adá ló pè mí ni sẹ́fẹ̀ pọ́n ní kọ́mọ́lé wa pa mí mọ́lé níta ó ìgbà náà pẹ́ nìkan kì í pàwọ́ èmi agùnlọ́kọ̀ bí ó ìgbà ní ìlú ìlú nìlú èmi ọmọ igi ẹlẹ́gùn tí ò ṣe fàyàrá mo tòrò wò ní igi ọmọ ìwọ játijàti ìwọ <laughs> àwo wà náà ṣerú ẹ̀ mọ́ tó ti àwọn ẹ̀dá kan ti ẹ̀ wà tó bá ṣẹ̀ wọ́n ní ẹ fílẹ̀ ẹ fà lọ́lọ́ lọ́wọ́ èmi ò lè fà wọ́n lọ́lọ́ lọ́wọ́ ìwọ játijàti ìwọ ẹ̀yin ìdájọ́ mi rèé ẹ̀rù méjèèjì ẹ wojú mi ẹ wojú mi straight. We need to shut up? We need to shut up? mo ráyé mo ṣàfàyè o. Akin. Ẹ̀rù ayé yí bá mi o. Akin kú mi. Ayé yí ilé o. Look into the mirror, tell me what you see. Akin kú mi. Akin kú mi. Different strokes for different folks. Ṣé bí mo sọ fún ẹ? Mo ní kó má fún ọmọ mi nìbọn. Ìbọn tó wá lọ eventually fún sìn òun ni wọ́n fi padà nù yes wọ́n wá lọ dump ọmọ mi like nobody i told you mo ní oògùn ní ó máa máa gun ni and at any little thing báyìí tí kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ bí the fact that she has a gun ó máa di lílò ṣé bí mo sọ fún ẹ but nígbà tó yẹ kó ti mú ẹ lára ikú ènìyàn ò jọ ẹ lójú òkú èèyàn ò jẹ́ nǹkan kan fún ẹ ọmọ bíbí inú ẹ akíkanmi no i, I can't ọlọ́run lẹ́yìn lọ. ilé ayé asán ayé àwa yìí lọ kò sóhun tá a mú wáyé definitely kò sóhun tá a ó mú lọ ó yára láti ìdí lárí tá a bá hàn ara wa lọ́wọ́. ẹ jọ̀wọ́ mo fẹ́ mọ. kókó. ṣé mo mọ̀ yín rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni and sorry ẹjọ́ mi ṣé girlfriend mi ni wọ́n ni. as a matter of fact no but then bó ṣe sọ yẹn èmi fi hàn pé ó lè ní one or two things tájọ́ máa bẹ̀rẹ̀ there are so many kinds of relationship tó dẹ̀ jẹ́ pé àjọ màmá lọ báyìí di mímú ṣé wọn pé ẹ̀rín ló fi sẹ́yìn rẹ̀ ẹ̀rín tútù ni ó dẹ̀ mọ́ṣẹ́ <laughs> ó lè fi blast gbogbo brain àti skull ẹ̀ so as a couple that we are rafẹ́yìn ẹ̀ díẹ̀ ṣì <laughs> díẹ̀ o lè ṣí sí so <laughs> àtijọ́ <laughs> boyfriend and girlfriend so bàbá tí wọ́n dàbí family kan náà ó sì yẹ mo sọ yẹn. mo mo ṣàfàyè o ẹ̀rù ayé yìí bá mi o o o o o ayé yìí le o. má bínú pé mo pẹ́ i'm really sorry you know gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ àti bá ṣe jọ jẹ́ obìnrin sóbìnrin. I'm doing this as a personal favor. Thank you. Doctor, Yeah. Yeah, thank you very much. I yeah. really appreciate this. Yeah. And mo rí nǹkan tẹ́ ṣe as a favor, which I am going to pay you and appreciate you for. But then, more understanding iṣẹ́ e, yín. Mo dẹ̀ mọ̀ pé àwọn nǹkan ethical and àwọn nǹkan kan wà tí kò ethical. But mo tún understand no, we only be bí a ṣe lè ran ara àwọn nǹkan míì ó kàn wà nù wẹ̀ ni kì í ṣe bó bá ṣe wà nù wẹ̀ léèyàn ṣe ń tẹ̀lé èyàn ò lè gbélé ayé bẹ́ẹ̀ <laughs> otherwise <laughs> ọlọ́run má jẹ́ kéèyàn kàn wáyé asán so I am talking to you now based on a relationship I want us to build ẹ jẹ́ ká gbé nǹkan tó wà nínú ìwé ká gbé sọ́tọ̀ èmi ti rí information tó wà ń bẹ̀ now I want you to tell me this gogo guy ṣé lóòótọ́ ló ní amnesia àbí òótọ́ kan. Hmm, kò possible kí gogo ma ní amnesia ká ló ní amnesia because àwa gangan àfẹ́ lose license wa even tabaparo ó lè jẹ́ ká lose license wa and àwọn ò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn fara because nǹkan tá a ti ń build láti how many years nítorí nǹkan kékeré kan àwa jẹ́ kí wọ́n seize license off so we are not cutting for that. say no more. oh you really want to pay me for my Bring job. voice down this is confidential issue just check it first it's not naira. I'm sorry. I can't take this because I'm doing my job and you can't pay me for what I do because it's my job. I can't collect this from you. I'm sorry. Are you giving me back? Yeah, of course. I don't need it. You don't have to pay me for my job. Okay, I'm giving you. You can keep it. No, no, no, no. Thank you. I'm fine. I'm very, very fine. Thank you. Thank you. Thank you. all good. investigation jẹ́ ká realize wípé dáàdì àti mọ́mì wọ́n ti kú. according to our own investigation i discover wípé dáàdì ẹ̀ ló rob mr kunle daniels wọ́n dẹ̀ gbé góòlù owó iyebíye àwọn ọlọ́pàá tún rí òkú ẹ̀gbọ́n ẹ̀ ní ojú títì. Hmm. That makes you the only surviving member of your family. Gogu, where is the good? I don't. Shut up! fi lè búra bí show, Don't know anything about this gold. Má sọ fún yín. I don't want to die. Baby, ó fẹ́ kú náà. I don't. If I knew anything about this thing, má sọ fún yín. Lóòótọ́, there was a time that dad mi threatened me pé kí n rántí àwọn kọ̀ọ̀kan but I, I remember anything mi ò rántí kọ̀ọ̀kan rántí. ìfọ̀ bàbá ẹ what is your problem ṣe fẹ́ kú ni. tó bá jẹ́ wípé o ò mọ nǹkan kan nípa ẹ̀ kí ló dé tí dáàdi ẹni pé kò jẹ́wọ́ kí ló dé tí dáàdi ẹni tírẹ́tì yẹn. Shut up! Stop telling me you don't know. Ṣé fẹ́ kú ni? Kí ni problem ẹ̀ náà? You think I'm happy with you? You're treating me. This guy is sick. He's a sick guy. Ah. èmi gan tiẹ̀ ti rí bó ṣe ń ṣe bó tiẹ̀ ṣe ó ń bí mi nínú gan ọlọ́run ju ẹ̀ ọ̀ká fún wa lọ́dà pé ká pa ẹni màá ti waste ẹ̀. This guy is useless. So what are we going to do? I wish I know. Ilé ayé asán ayé àwa yìí tébù ní bàjẹ́ orí màá yára tọkùn ẹ̀ tí nàbà the original plan ní pé kò kàn tì mí sẹ́nu mọ́tò táṣẹ́ rẹ mo ṣe tì mí yẹn kí ló dé. gógó yẹ kó ti yí ẹ tí ẹnu kìnìún lówó wa tí mi ò bá jù ẹ dáadáa bẹ́ẹ̀ yẹn mi ò ní lè convince àwọn guys yẹn wọn ò ní believe pé ó rí o ó ti yé ẹ a gbọ́dọ̀ ṣe cold drill dáadáa <laughs> kó dàbí Hollywood <laughs> but ìwọ gan mo yẹ bá ti ah, ó crazy gan o mo kàn ní kí n ra jù kó kàn ra drive wọlé but ìwọ gan drive wọlé ó gbé tán ni vindozu nìyẹn. ṣé nígbà tó ti bì tí mo ibà ti gbà mí mo kàn pé ah Ọlọ́run ṣé Jamaican ni màá lajú rí ojú mi pa kọ̀nàkọ̀nà wọ̀ wọ̀ pé ah àzẹ́mi ló pa wá fún yìí. It was it, it was it was it was nice. Ó wà ọ̀rẹ́. Ṣorí nǹkan tí mo gbé fún ẹ. Ah. Benjamin kan ló wà bẹ́ẹ̀ tó kò wò. Gold. <laughs> Ṣorí kan tó wà lọ́wọ́ ẹ. Tó bá ta ní black market twelve million naira. Bọ̀ tó bá farabalẹ̀ tó bá farabalẹ̀ tó ta dáadáa wàá ṣe ta ní fifteen or twenty million. really máa farabalẹ̀ <laughs> ìfarabalẹ̀ ló máa ń jáwó. <laughs> mo ń báǹtì. kí ló ń yọjú o tó fẹ́ gbé mi ní gold ni rọra o. <laughs> mo ń báǹtì. àwọn ìbàdàn di dẹ́bọ̀ ọ̀sán gangan. bọ̀ tó bá yẹ kó wọ́n ló wà nù kí ni sọ pé máa reduce ẹ̀ kí ló dé. ó gbá mi gọ̀ ó gbá mi. tí mi ò bá ṣe bẹ́ẹ̀ tí mi bá ṣe bẹ́ẹ̀ báwo ṣe máa rí báyìí ni. àbí nǹkan ní gòdè. àjọ máa ṣe anytime tó bá tún ní ìdí mi mm. tó bá yẹ kí n tún mm. I am at your service anytime call on me. kò lè ṣẹlẹ̀ mọ́ kò lè ṣẹlẹ̀ mọ́ nítorí mo travel out of the country. Ah. doctor tó mú òyì. yes kẹ́ẹ̀. doctor tó já tán. yes ẹ̀yin tèmi èmi ń travel out of the country. really. Um, Wow. <laughs> good. <laughs> um, mo a bit of questions kan. first of all, nice doing business with you. <coughs> come on, come on. <laughs> I really appreciate you. Tó bá doing business mi, I'm always here sí nǹkan kan tí ń bá fún mi tí mo fẹ́ béèrè kí ló dé tó jẹ́ pé o àwọn fámìlì ẹ ní setting. nǹkan là ló bẹ̀rẹ̀ ṣòrí nígbà tí mo ti realize ni pé àwọn fámìlì mi fẹ́ gbèrú mi látẹ̀yìn hmm, ìgbà mo ti realize ni pé mo ní láti ṣoṣù ká mi dáadáa ẹ wo bí ọgbọ́n orí la fi ń tọ́lé o ìmọ̀ràn kan la dẹ̀ fi ń tọ́ dẹ̀dẹ̀ ṣe wá rí làákàyè tó péye òun la fi ń tò lù ṣe rí gbogbo nǹkan tí mo ṣe out of good will ni mo fi ṣe mo mọ owó set of family tí mo ní we are good in fixing a máa ń fix it mo wá wò pé okay fine anything lè fẹ́ ṣẹlẹ̀ táwọn parents mi ò ní mọ̀ táwọn family mi ò ní mọ̀ nípa ẹ̀ mo wá block phone everybody mo channel gbogbo cctv camera ta nínú ilé wa mo channel ẹ sórí system mi mo channel ẹ sórí ipad mi one faithful night mo kàn realize pé ah kí ló ṣẹlẹ̀ system mi nǹkan kan pop up one of the cameras just popped up gbangba kí ló ṣẹlẹ̀ there must be something going on ìgbà tí mo máa ṣe mo rí pé mọ́mì mi àti ẹ̀gbọ́n mi wọ́n ti ń get greedy. Ọlánísùn especially your dad tó o máa ń ṣe bí spirit gbà mí tá a bá ń sọ̀rọ̀ mo máa ń fi bó nìkan tó fi ń lọ mo ṣe ní káwá sínú ló ń ṣé o pé díù tó wà ń lẹ́yìn èmi àti ẹ̀la ní original ni èmi mo rí tí mo ní kí wọ́n lọ ṣe so àjọmọ̀ ń pa ẹ̀yìn ṣé wàá rí bàbá ẹ̀ wò yẹn is a very very cunning wicked heartless man. ó lè gbé that's how wicked your father can be To bá ti dọ̀rọ̀ owó you can kill for it In kan ò jọ bàbá yín lójú mo ti gbọ́ gbogbo bó partners ẹ̀ sọ̀rọ̀ gbogbo wọn ṣe máa rin àwọn ọ̀rìn kan tí ò tiẹ̀ yé mi tó bá ń sọ what are you trying to say kò ní hear from me. mi unlike before mass of me mi báyìí la ṣe fẹ́ ni la ṣe fẹ́ but láti gbà tọ́rọ̀ good it's délẹ̀. ṣé mo girlfriend ẹ kan báyìí tó ń pè ní Àníkẹ́. ìlara àwọn gáàngẹ ló wà I'm sure eh, I'm sure o mọ̀ pé Same Anike. Nbo. O ti ń fẹ́ Anike ti ti lé ní four years. And I know. Akin tèmi. Nígbà tó ṣe pé yóò disturb business mi, ó bá di ṣòkòtò ṣé mi gan lọ sí ṣòkòtò. Àbúrò here. Show my Ṣé o mọ̀ pé tánìkẹ́ bá dénú lé? A máa jẹ, a máa mu, a máa ṣe bíi Saint kò mọ̀ pé mo mọ̀ pé òun fẹ́ ọkọ mi for the past four years ni o. Hmm. Èmi náà dẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ pé bóyá mo mọ nǹkan kan. Gbogbo ọ̀nà jọ ní different plans. plant something else wọ́n á jọ máa plan oríṣiríṣi mo dẹ̀ tún mọ̀ pé there are other information tí mo máa ń gbọ́ tó máa ń sọ ó kàn máa ń já sí mi létí so bá bẹ́ẹ̀ náà ti máa ní other plans because mo ṣe wo at the end of the day tí gbọ́ mo bá gbẹ́gàn díẹ̀ díẹ̀ bàbá ẹ̀ máa double cross wa ni ó ṣú ọ̀dọ̀ sátẹ́fà ní nǹkan tó máa ṣe nìyẹn I know him. so èmi àti ẹ gbúdọ̀ come up with something very serious and tangible ṣé wàá rí gọ́gù fúnra rẹ̀ ìjọ tó bá lọ gbé gold yẹn tó bá máa fi padà a double cross ẹni. I'm a I'm a máa on me. I'm a near another plan for it. mom yes. dog <laughs> is very smart you know that. Eh, i know. ṣé mo máa láṣọ títí kó wá lè kí ṣáájú yẹn lọ. anyways mi tẹ̀ ní ròǹpọ̀ heart smart You gan máa heart smarter mo lè pa. sọ̀rọ̀ tá à ń sọ no no no no no don't even say that. Ah, ọmú mi lẹjọ mu Sebi ṣebí wọ́n lo nílé ayé dùn kò máa bọ̀ báwo ló ṣe máa Need you to help pé tá a bá ṣe no no no don't worry i know how to work him that ọ̀dọ́ wa ló máa pọ̀ sí ìwọ gbàgbé òun àti bàbá ẹ̀ bọ́tọ̀ bàbá yẹn ó likely kí bàbá you go down for you because ohun tó ń plan yẹn èmi better plans than that. is that a promise. you don't worry ṣé bẹ́ẹ̀ mi lè mi bí don't worry èmi nìyá ẹ̀ àwọn ibì kan wà tí ìyá máa fi sí kó máa okay i eh, trust you. Anyways. don't do anything without telling me you should let me be in the know of anything you want to carry out so that we can only go against the àwọn agbúrò àwa agbúrò wa very careful kàdé mọ̀ pé yes we are on the same plan. okay mom, no problem. Right. okay good night. mi gbọ́n fẹ́ i know i need to make some calls mi ò dé fẹ́ kó gbọ́. ajá ń fojú dẹkùn kí lajá ń fẹ́ kù ilé <laughs> àwọn èèyàn lè o sí nǹkan tó bá ti involve owó greed demand setting greed àwọn èèyàn máa ń wà greedy especially Africans we are too freaking greedy. Yeah, yeah. Ah, ah, bloodline bloodline for that matter. ìyá ìyá sọmọ. yeah yeah that is it. Eh, Google. Hmm? mo sí àti mo sí wà péjú lóòótọ́ hmm wọ́n ní ọmọ tí ẹ̀yà bá bí ìyá ló ń jọ ìwà tí dáàdì ìyá àmọ́ but kí wọ́n á tún ti dáàdì ń bẹ̀ tó tún ṣe dáàdì bẹ́ẹ̀ náà. <laughs> ògbóǹtarìgì that's my father dad mi nìyẹn hmm, dad mi nìyẹn ṣe rí olè ló máa ń mọ ipasẹ̀ olè tọ̀ lórí àpáta I know the kind of person tí dad mi jẹ́ mo máa ń wo dad mi mo wá nǹkan tí wọ́n ń ṣe ìgbà tí wọ́n rí pé dáàdì mi ti ná àwọn kọ́lọ́fín kọ̀ọ̀kan mo yẹ láti gbé dáàdì mi fẹ́ gé ọkàn mo á gba nọ́mbà gẹ́ọ̀ yẹn mo track ẹ̀ ìgbà tí mo track ẹ̀ mo fi sórí system mo á wọ pé kìí fáìn tí n bá lórí tí n bá sí inú ilé tí n bá sí láàárọ̀ àwọn kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ mo ti wá channel ẹ̀ sórí tab mo gbé sórí ipad ìgbà tí mo gbé sórí ipad mi mo dé lálẹ́ ọjọ́ yẹn mo kàn rí pé ah ok mo kàn wọ́n pé mo ti ní different messages bí tí mo ti ń flip tí mo ti ń flip mo kàn rí pé lórí nọ́mbà girl yẹn nǹkan kan ti wà ń bẹ̀ mo kàn play ẹ̀. ẹ tí a máa fi gbogbo èèyàn lẹ̀ mo ti lóyún náà o ah kí ni nǹkan tẹ́yìn expect ẹ mọ̀ nǹkan ẹ fi gbogbo tó yẹn sílẹ̀ gbogbo ẹ̀ ò ní ìtumọ̀ náà nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé ṣe one hundred and twenty million naira tẹ̀sà kóòdù yẹn bóyá bóyá bíi twenty million naira bíi thirty million naira. ẹ fi ṣètò àwọn fámìlì yìí ninety million naira tó kù. Cool ẹ jẹ́ kí èmi àti yín ká fi sá lọ náà ká kúrò nínú ìlú yìí ká lọ fi establish new life. Anyway, a lè lọ a lè lọ sí a lè lọ sí Canada a lè lọ sí anywhere. a lè lọ sí ìlú táwọn èèyàn gùn tí ẹ mọ̀ rárá ká kọ lọ ká lọ má ká lọ jayé orí wa ń bẹ. ọmọ ẹ wo ẹ wo ẹ wo máa work out. anybody tá a bá mọ̀ pé kí o fẹ́ dínà wá àbí tí o fẹ́ kí gbogbo kíní kó wá successful la máa kúrò lọ́nà. even tó bá jẹ́ pé bọ́bì pàdí mi kan ló fẹ́ ṣe bí ẹni tó fẹ́ ṣe bí alátakò a máa kúrò lọ́nà màá. Ah, ẹ wo mi ò lè ṣẹ́yún o mo lè ṣẹ́yún mo lè ṣẹ́yún ẹ gbàgbé ẹ má sọ mọ́ mo lè ṣẹ́yún. mo lè ṣẹ́yún I want to have this baby. Ah. anything tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ nǹkan tí mo ṣàfẹ́ ni mo ti sọ yìí kò sí wàhálà mama expect call yín ẹ ti lè gé bá a sẹ́mi o. ènìyàn ló kẹ́sìn lóró ẹ̀sìn òdédé máa jà ọ́ ilé ayé asán. asán ayé àwa yìí lọ kò sóhun tá a mú wáyé definitely kò sóhun tá a ó mú lọ ó yára láti ní lárí tá a bá hàn ara wa lọ́wọ́. <laughs> Ah, funny anymore. I am telling you. Your daddy no. Omo na wow. Even your dad. Uh, nobody only passed my brother. <laughs> ta la fẹ́ finú tọ́ gan. ẹ gbẹ́bù jọ kágbàgbé tàwọn parent ẹ wọ́n ọba àwọn tó ń bá dáadé ṣiṣẹ́. ṣe mi ì pray kò wà ní family wa. Ah, àmín. <laughs> mi pray i don pray. àmín. mo ò gbàdúrà ẹ̀ fún ẹ. ìgbà tí mo rí pé àwọn family ti ń gẹ̀ gèrè mo dẹ̀ mú mi ò ti dáàdì mi mo dẹ̀ mọ̀ pé àgékò ìjò ó máa ń ṣe olóbi àgbọn ni tí dad mi tí wọ́n bá ti lè ṣe kankan fún mi àwọn tó ń bá wọn ṣiṣẹ́ máa mọ̀ nípa nǹkan tí wà láàrin mi àti dájú tó wà láàrin fámìlì wa wọ́n á track àwọn méjèèjì náà hmm, wọ́n á wọ̀ pé pátápátá là ń fọ́jú. kúnbọ̀kúnbọ̀ là dẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀ tán ìjà ló máa ń so èyí tó ní boyfriend nínú wọn àti èyí tó ní girlfriend mo mọ bí mo ṣe track àwọn méjèèjì èyí tó ní eh, girlfriend nínú wọn mo mo send picture ibi tí òun àti ẹni tó yẹ pé wọn ti ẹ̀ fẹ́ra wọn rárá Wahoo, wahoo, wahoo. Bravo, bravo, bravo, ah. bravo. Ah, no, no, no, no, no, no. I give it to you. I give it to you. I give it to you. Tọ́ bá sọ pé kán lọ mú bad wá gangan ni bad. O bad gan. But the thing is, ẹni tó bá rí ẹ gọ́gù, you know, pẹ̀lú appearance yóò mọ̀ rò bí you are just that regular guy. Normal glasses guy. Ṣẹ́rí ṣẹ́rí, ìgbà tí gbogbo kí ni ìṣẹ̀lẹ̀, mo yọ àyàn aláìsàn pé ilé ayé ilé asán ni. Oh ilé ayé àfọwọ́bà fílẹ̀. Hmm, ìmúlẹ̀ mọ́fọ. ilé ayé ta bù sọ́wọ́ tí ó kún wọ́ àtúndálẹ̀ kò tún ṣe sà hmm. ilé ayé anamọ nọ̀yà ṣáàkìyànjú mọ̀ra ayé mọ̀ hmm. sáfáyé o. èmi gan sá o. ọlọ́run ti wo orúkọ tó dáa kó tó sọ nípa ayé láyé màmá jẹ́. ẹ wo mo máa sọ̀rọ̀ fún èèyàn kan máa ju kìbì èèyàn kan wò mọ nǹkan tó máa jáde láti ẹ̀mí ènìyàn. tó bá wà lọ́ọ̀kan èèyàn kan máa tọ̀nà sẹ́yìn kan èyí tó kù sí ẹni. of course. ẹni tó ti wá dúró tó to báyìí tó ní mo ibà ń ti ò ní lọ òun náà ní kú òbí tó wà kò ní kúrò ẹ ò dáàbò lẹ́sìn pàdé bí ẹjọ́ dúró lọ. I will expect your call. Oh. ní. ajá ń fojú dẹkùn kí lajá lè fẹ́ kùn ṣe ènìyàn ló kẹ́sìn ẹṣin ò dédé máa jà o ilé ayé asán ayé àwa yìí lọ kò sóhun tá a mú wáyé definitely kò sóhun tá a ó mú lọ ó yára láti ní lárí bá hàn ara wa lọ́wọ́ ká fọwọ́ wẹ̀wọ̀ lọ́wọ́ fi mọ́ ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Person where you at today eh, go fit help you tomorrow. Má ṣe rere láyé mi o, oh, oh. má ṣe rere láyé mi o. Mo ráyé mo ṣàfàyè o, ẹ̀rù ayé yí bá mi o. o, oh, o, Ayé yìí le o. Mo ráyé mo ṣàfàyè o, ẹ̀rù ayé yí bá mi o.